alhamdulillah a dá ọpẹ́ fún ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí tí ò ṣe wá ní kèfèrí àpadà sí ibú ọlọ́run mọ̀jẹ̀ ọ̀tọ́ sẹ́ni kọ̀ọ̀kan wa láéláé gbogbo ń tọ́mọ ń sọ̀yàn di kèfèrí kọ́lọ́n kó là wà bẹ́ẹ̀ ọlọ́lá ilaha illallah kí a lè láǹfààní àti débi tó pọ̀ tọ́píìkì tí a fẹ́ lọ lénìí ní tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àdìsọ́kàn ni. Oro ó sì nídìí kéèyàn farabalẹ̀ kéèyàn mọ́ bá a sì gbọ́ kódà nígbà tèmi náà tún wo àwọn tí àkọ̀ọ̀kan tí àwọn àáfàá kọ lórí ẹ̀ ó jẹ́ kẹ́rù ọlọ́run tó ba èmi náà pé gbogbo wa la nídìí ká farabalẹ̀ gbọ́ tọ́píìkì yé ká dẹ̀ mọ́ sí lò tó <clears throat> láwọn èèyàn máa ń sì gbọ́ yé àwọn tó máa ń sì gbọ́ wọn pín sí méjì àwọn mọ̀tàṣà ìlú wàgùlà àwọn tí ó fọwọ́ dẹ̀ ń gbẹrẹ mú un tí àwọn ó sọ òye lọ ọlẹ̀ débi pé ibi tí ìsìláàmù gan tó sọ lọ àwọn ọba fọwọ́ yẹpẹrẹ mú àwọn kan ó dẹ̀ tún lè kokoko lórí ẹ̀ ìyẹn ló jẹ́ sí pé ìsìláàmù láàrin àwọn tó mẹ́sìn lé àtàwọn tó ṣe kíni o tó fọwọ́ yẹpẹrẹ mú òun náà ni masalatul wàlá wàlbàrà fil islam ètò ní í ṣe pẹ̀lú alwàláù àti albaráù nínífẹ̀ẹ́ àti kíkórira nítorí tọ́lọ́ nínífẹ̀ẹ́ nǹkan nínífẹ̀ẹ́ èèyàn nítorí tọ́lọ́ tọ́jẹ́ pé torí tọ́lọ́ la ṣe ń nífẹ̀ẹ́ èèyàn àlùwàláwù òun ni ká mú yàn lọ́rẹ̀ ayò ń sọ̀gun táwọn àbá sọ òlógà táwọn àṣìláàánì ṣùgbọ́n mo kọ́ fẹ́ ká kọ́ gbọ́ yé náà ní èdè Yorùbá àtiwákátó a máa mú àwọn synonyms àwọn ọ̀rọ̀ mi tuntun jọra wọn táwọn àfáà fi tu alwala'u lil muslimin walbara'u lil kafirin ìtí ń jẹ́ wàláwù ni pé a fẹ́ nífẹ̀ẹ́ èèyàn kọjá pé nípa a fẹ́ nífẹ̀ẹ́ yẹn a nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ìtọ́lọ́hún àti taláàmà wa nífẹ̀ẹ́ nítorí ìtọ́lọ́hún ọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí. walbara lil kafirin a fẹ́ kórìíra èèyàn ìkórìíra rẹ̀ ọ̀jẹ̀ torí ìtọ̀lọ́ kèése torí pa ni ó yá lówó kò o kò yá lówó kèése torí wípé ọmọ arajà lọ́wọ́ wa tẹ́lẹ̀ kò wá arajà wa mọ́ kèése torí eléyìí àbí torí wípé kẹ̀kírun mọ́sálásí wa sì máa kórìíra rẹ̀ àṣetala máa ń kórìíra kèfèrí likúfùrì yìí torí tó o tó ṣé tá a bá wá ń sọ̀rọ̀ àlùbáráwù pé ká kórìíra kèfè yìí só túmọ̀ sí pa àlè ṣe dáadáa sí i kódà <clears throat> nínú tó wà bíi àáfàá líìsì nǹkan tó lé ní mẹ́wàá tá a máa ṣe fún kèfè yìí ṣùgbọ́n ọ̀rọ̀ àlùbáráwù kí kèfèrí ọmọ wípé àà wàláì ẹ̀sẹ̀ wa ò ṣe kí ni o kò rí bákan náà kí bàráwù yẹn jẹ́ pé ń bi ọ̀rọ̀ ẹ̀sìn jama kọjá bí ọ̀rọ̀ kiri o ọ̀rọ̀ ẹ̀sìn tó ń gbà bá ń sàlàyé lọ ní lóbọ̀tá ẹgbẹ́ ẹlòmíì ó tún fi ẹ̀sìn gbọ́yé gbogbo àwọn kèfèrí tó wà ní fámìlì rẹ̀ kò bàbá wọn ṣe nǹkan kan mọ́ wọ́n bẹ́ẹ̀ ṣe súnú ọmọ ó ní àlùbáráwù ní o bàráwù kò bá ń lọ súnú ọmọ wọn ẹlòmíì tó wá bá bàráwù ti ẹ̀dọ́dọ̀ mùsùlùmí ẹlòmíì lónìí mùsùlùmí ló ń kórìíra kódà inú mi dùn sẹ́rí tíra ti bẹ́wájú mi ah bíi kárẹ́ntì ọ̀sàrẹ́ tu sóyìnbó ni ara àwọn tíra tọ́lọ́ ní amọ́bọ̀ ní ajínú aláìní mi sì dùn masha Allah la quwwata illa billah kọ́lọ̀kọ́ sàáfà tó kọ́ lẹ́sàn rí àtàwọn ọmọ ìyá tí wọ́n fún wa ara àwọn tí àtọ̀ fún alọ́fẹ̀ẹ́ nílùú Madina nílùú ànábì wa Muhammad sallallahu alaihi sallam. tíra yìí dáa pọ̀ wàláì àáfà tó kọ́ ó mú àwọn màsáìlù wa ní tọ́dà mi lójú àlẹ́ sọ 30% nínú tọ́wà nù tíra yìí torí bàtà àfáì mọ̀sáìlù tó mú wá ń bẹ̀ ó lé ní twenty five tó mú wá ń kọ̀ ọ̀kan pé ṣé wàláwù débì ṣé bàráwù débì tó bá rí báyìí kọ́ tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ máa kọ́ tá a bá sọ báyìí kọ́ ó mú wá ń kọ̀ ọ̀kan ṣùgbọ́n máa fókọ́ọ̀sì lórí àwọn kan bẹ̀. síra tó ń wájú mi náà ọ̀rọ̀ àlùwàláwù wàlùbárà lòun náà sọ alifárùkù wàlùbáyà alifárùkù wàlùbáyà bẹ́yìn والإحسان إليه دراسة عقدية في ضوء الكتاب والسنة àfáà yìí fẹ́ sọ ìyàtọ̀ àtàlàyé láàrin ká nífẹ̀ẹ́ kèfèrí ìyàtọ̀ oníbẹ̀ láàrin pé a nífẹ̀ẹ́ kèfèrí àtà ń ṣe dáadáa sí ọ yàtọ̀ síra wọn èyí tí Islam ọ̀fẹ́ mọ́ nífẹ̀ẹ́ kèfèrí jama ṣùgbọ́n tó lè ṣe dáadáa sí bẹ́ẹ̀ ni o lè ṣe dáadáa sí dirasatan akọdíjàtàn fi bọ́ǹkìl kìtàbí wà sunna ní ìbámu afẹ́ fi ṣe ọ̀rọ̀ àkídà àkídà stọ́dì ni nílànà kùránì àti sunna àáfàá wa tó kọ́ dr sahal bùnú rifa bùnú suhail al-utaybi ló kọ àáfàá àtọkọ èyí tí mo sọ fẹ́ yìí tálákọ̀ọ́kọ́ yẹn tẹ̀síhù mafahim tẹ̀síhù mafahim filwala'i walbara àfàwà abdulfatah bọ́nù sọ́ọ̀lẹ̀ qadis àbí kudais aliyafi'i ọmọ yaman ló kọ làáfà àtọkọtìrà yìí ní kódà àáfà àtọkọtìrà yìí nígbà tóun náà ra mú short biography ẹ̀ wá àìmọye àwọn onímọ̀ lágbàáyé làáfà ìkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn kódà wọ́n tó fún ní ìjàáza àwọn àáfàá tó fún ní ìjàáza nínú tó wà nínú táàfà yìí tọkọ sínú tíra rẹ̀ yìí gangan pé ìjàáza làáfà tí ó fún yàn láìsẹ̀nsì pé ìwọ olùkọ́ta ọ̀fẹ́ olùkọ́ fíkù olùkọ́ tíra báyìí ó lè ṣàlàyé àrùdù ó lè ṣàlàyé bọ́sẹ̀ ń pín gún àwọn àáfàá tó fún ní ìjàáza lóríṣiríṣi different fields wọ́n lé ní seventy wọ́n lé ní seventy tán fún ní ìjà àṣà láìsẹ̀sì pé ìwọ yóò ó fi kọ́ ọmọ sàlàyé ẹ̀sìn lọ fáwọn èèyàn ó sì ní í ṣe kọ gbogbo wọn. so àáfà àtọkọ tíra yìí ẹgbẹ́ ẹ̀ ń bá kà ó ti rí pé no torí pé bí ṣe ń sàlàyé ní ọmọ kọ́ra àwọn àáfà látàyè ìjọ ń wá àtọ̀rọ̀ àwọn àáfà ayé ìsìn ìṣe mọ́rọ̀ ibùn tèmi yà wá yọmọ mọ́rọ̀ ibùn kìnìún kan gbogbo àwọn yọmọ mọ́rọ̀ wọn wá tó fi ń sàlàyé ìyẹn ni ó jẹ́ kí n lo àwọn màsáìlù kan nínú àwọn màsáìlù àkọ́díyà tá a fa ìmọ̀ wa ṣé ẹ wá ra àwọn mọ̀sáìlì nígbà tí mo wá ń kà ẹ̀rù wá ń bà mí pé á àwọn èèyàn nídìí kan gbọ́ àlùwà láwà àlùbàrà òní àwọn ọmọ ìyá wa ní ìtàn tó sì gbọ́yé ìtí ọ̀yẹ kan lò fún mùsùlùmí àwọn tó ń lò fún mùsùlùmí mo wá rò fún ọlọ́run fèmí náà ti kónú wàhálà ìdáyìí afa sẹ́dígbà tí n bá ń lo àwọn mọ̀sáìlù kan yìí ní kan nídìí ká farabalẹ̀ tẹ̀sí ọlọ́run àwa ká lẹ̀sẹ̀ ọlọ́run ló lo àlùwàláwò àgbàrá ògan kọjá àwọn èèyàn gbọ́ òun sún náà rí ní ara wa láàrin ara wa lónìí báńsù rùmbẹ́yìnà òṣèdí mùsùlùmí ọmọ ẹ̀yà wa là ń lo àlùbàrá wù fún òun là ń kórira mùsùlùmí ọmọ ẹ̀yà wa torí pọ́sẹ̀ lọ́n àbóṣe bíbíà inṣàlá àáfà ìyanjú ẹ̀ ẹ tó bá jẹ́ àlùmùsùlùmù àlàásí àbí àlùmùsùlùmù àlùmùbùtẹ́dìẹ̀ mùsùlùmí tó jẹ́ ni kò ṣe bídíà ó mutí ó ń ṣe sìnà ó ń bóra ó ń ta tẹ́tẹ́ sẹ́yìn bàbá ọlọ́pàá náà lèṣe àti ilé ẹlòmíì mọ́sálásí torí pọ́n yapọ̀ ọlọ́run. wíárás ọjẹ́ wá níwọ̀ àlùwàláwù ìwọ kánìfẹ́ rẹ̀ bàráwù bá ṣe fún mùsùlùmí ẹlẹ́sẹ̀ méje sí rush ibi ìsìyáàánú rẹ̀ ni ẹ̀sẹ̀ láàkórira kìí sóhun tó ń ṣe lọ ẹ̀ẹ́dẹ̀ẹ́dì bá nàbí náà ṣe ṣe ńgbà bá débẹ̀ sallallahu alaihi wasallam gbogbo àwọn nǹkan yìí ó níbi ká farabalẹ̀ gbọ́ yé gan ká má dàrú iláàṣẹ mọ̀ wípé àlùwọ̀láwù àlùbàrà mọ́sálà tó ń àkọ́díjà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gbàgbọ́ òdodo pẹ̀lú àdìsọ̀kàn pẹ̀lú àkìdá ni àáfà ní kí ló ń jẹ́ àlùwàláwù torí pé bàmí ìtẹ́yàn bá púpọ̀ nǹkan yé gan èèyàn lè sí lò bọ́yá tó ń ṣe àwọn èèyàn tí ọ̀jẹ̀ ká máa sí lò nìyẹn àwọn ò gbọ́dọ̀ àtún wá gbọ́dọ̀ fọwọ́ dẹ gbẹrẹ mú kọ́ wá jẹ́ pé kẹfẹ́ ní láàmà nífẹ̀ẹ́ láàmà bá ti wọlé wọ̀de afa ní àlùwàlà ìtí ń jẹ́ bẹ́ẹ̀ ni ànúsọ̀rọ̀ wàlìmàhábà wàlìmọ̀tàbàà wàlìmọ̀wáfàkọ̀ wàlìkúrúbù mìíràn ṣe wàdùnúwù mìíràn lógàtà láti inú lìsánù làárọ̀ àfa àwọn onílógà wọ́n ní tí ń jẹ́ wàláwù òun ni ká nífẹ̀ẹ́ èèyàn kárán èèyàn lọ́wọ́ kárán ṣe ká máa tẹ̀lé ní téèyàn bá sọ ká máa tẹ̀lé àlùmọ̀wáfákọ̀ ká máa agree pẹ̀lú èèyàn ká wà in agreement in concord with èèyàn kó jẹ́ pé nítorí bá sọ àwa náà ti fara mọ́ wàlúkúrúkù mi náà ṣe ká súnmọ́ nǹkan ká súnmọ́ pẹ́kípẹ́kí wàbùnúkù mi ni wù ká fẹ́ lẹ́kọ̀ọ́ mọ́ ká súnmọ́ dáadáa wọ́n ní lédè ìtìjẹ́ bẹ́ẹ̀ ni ifo láì fi lọ sínú sherihan àtìmọ̀túmọ̀ ètí ń jẹ́ àlùwàláwù àṣekéyìn ò nífẹ̀ẹ́ nǹkan ìta nífẹ̀ẹ́ wọn ká máa ràn yẹn lọ́wọ́ lórí ẹ̀ ká máa wà níbàámu pẹ̀lú ẹ̀ ká súnmọ́ nǹkan yẹn ká dẹ̀ máa fi ilẹ̀ ọ̀dà nínú sheriha àbí ìsìláhà kí ni ń jẹ́ àlùwàláwù àbá ní àlùwàláwù sherihan huwa hubbu Allahi ta'ala wa rasulihi wa dinil islam wal muslimin wa nasratullahi ta'ala wa rasulihi wa dinil islam wal muslimin. àǹfààní tí jẹ́ wàláwù nínú sẹ̀ríà òun ni ká nífẹ̀ẹ́ ọlọ́run ìfẹ́ gangan ní ìpìlẹ̀ wàláwù tálákọ̀ọ́ nífẹ̀ẹ́ jẹ́ máa Allah. sẹ́rí ìfẹ́ ọlọ́run kò ṣeé mẹ́ṣọ̀ ọlọ́run nìkan ló lè sọ lẹ́bùn téèyàn fi nífẹ̀ẹ́ rẹ̀ àwọn ẹ̀dẹ́gbọ́n tó pé àbá ìṣòkòtò ẹ̀fọ́ òkè ó ní irúgbà ọmọ ẹ̀rọ láwà ní ọmọ ìgbà ìmọ̀lẹ́ tọ́ọ̀sì àwọn àpẹẹrẹ tá àgbà péyàn nífẹ̀ẹ́ ọlọ́run ni ṣùgbọ́n lẹ́bùn wo nífẹ̀ẹ́ ọlọ́run alẹ́ ni ẹ̀wà láyẹ̀ lé wọn tó ń ṣe nítorí ọlọ́run tó ń ṣe látara kó nífẹ̀ẹ́ ọlọ́run ẹnìkan dáyìí sí rò pé kò ṣe tó ẹlòmíì bóyó lábala kan bóyó òun wà láìkè dáwẹ̀ mọ́ndé tọ́ọ̀sì ṣùgbọ́n kì í fi rọ̀mọ́dọ́n ṣeré kèráyè tí làwà tó nǹkan ṣùgbọ́n ní kánáwó àfà áà ọlọ́run lọ́mọ yìí mọ́sálásí ó ti kọ́ bàbá èyí tí máa ń gbáwẹ̀ kò rówó kọ́ mọ́sálásí o ẹ̀sìn mọ́tò àfẹ́ tó kọ́ mọ́sálásí màá bá nà nílá ìmọ̀síjìdá bá nà lọ́wù láwù bẹ́ẹ̀ tán fìmí jáde àfà bàbá eléyìí máa ń gbáwẹ̀ gan kò lè mọ́ gbà mọ́ndé tọ́sí wàláì kò lè mọ́ sí làwà àkùránì ṣùgbọ́n ọlọ́run kí nẹ́tíwọ́ọ̀kì ọmọ fẹ́ẹ́lì olùsí ni sẹ́yìn pọ́ùn náà ti níbi ó ti lọ́wájú ọlọ́run báwọn yóò rà rẹ̀ tí ó kún nínú àlùjẹ́ náà yóò rí tààjú rẹ̀ ṣùgbọ́n bàbá kan rè àfà láti Saudi tó bá ti ẹ̀ kúrò ní Nàìjíríà gan lọ́sàn ìgbà tí ọba ẹ̀jẹ̀ ìlú kan lálẹ́ àwọn tó ti wà láàárọ̀ <laughs> kè ráyè gáwẹ̀ ṣùgbọ́n kè sàhún abala akánáwó òun ti lọ́ńbẹ̀ mọ́tàlásì kan fẹ́ dàwó yóò ní ẹ lọ́ba ń gbé dìde mọ́tàlásì kò ní jẹnẹrétọ̀ yóò ní ká jẹnẹrétọ̀ gbogbo ẹ̀yin fẹ́ẹ̀ ń tìlà wà jẹnẹrétọ̀ rẹ̀ lẹ́fí ń tìlà wà lórí tìlà wà yín yóò tó gba kírẹ́díìtì àlùwàláwù àkọ́kọ́ ni ká nífẹ̀ẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ tí ò ní ní ẹja bákan mọ́ ìfẹ́ tí ò ní rújú wọ́rọ̀ súùlì ààtò nífẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wàdíìnì islam á nífẹ̀ẹ́ sí islam wàlì mùsùlùmí wàlì mùsùlùmí àti àlùwàláwù lìláyì wàrọ̀súùlì wàlì islam wal muslimin jẹ́mọ̀ fẹ́ gbọ́ yìí dáadáa a lè fẹ́ sàlá lákòókò allah talẹ́lẹ́kejì ar-rasul sallallahu alaihi wa sallam talẹ́lẹ́kẹta ẹ̀sìn islam tọ́lọ̀ ọba ẹ̀sìn ọlọ́run tó fi rán ànábì talẹ́lẹ́kẹrin àwọn mùsùlùmí tọ́lọ̀ ń fi islam rán ànábì sí ìwọ́ wá kórìíra ọlọ́run ó kórìíra súnà ànábì àsálà ó kórìíra islam ó tún wá kórìíra àwọn mùsùlùmí ó ti ní problem níbi kíni o aluwala two concepts concept méjì tó yàtọ̀ ni èèyàn lè páàsì sí kan kó fẹ́ẹ̀lì nìkan ọlọ́njẹ́ páàsì ní méjèèjì àǹfààní lábala àlàyé tá a ṣe yìí ó tó wá kó sínú násọ́rọ́tù lọ́ọ̀yì nígbà tó ọba lóò níbi ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ ìbéèrè ọlọ́run lọ́wọ́ ọba táàrí àti ẹ̀sìn ọlọ́run tá a bá tìrà lọ́wọ́ àtìrà ta ó tọrọ ànábì sallallahu alaihi wasallam bina shiri sunnati il mustapha sallallahu alaihi pẹ̀lú ká máa suna ànábì ìwọ gangan suna ṣe olóò nífẹ̀ẹ́ ànábì lóòótọ́ ṣùgbọ́n ó ṣe sunna tẹ́yẹ̀ bá ní jama ọmọ lónìí wọ́n ti ní àwọn sẹ́lfì eh, Ronaldo àwọn tó wá ń gbá bọ́ọ̀lù ní ìsìn yóò ti ní ẹ̀yin tẹ̀ nífẹ̀ẹ́ Chelsea Arsenal ẹ̀yin náà ní problem lábala àlùwàláwù wàlùbàrà tó o bá gbọ́ àlùwàláwù yẹn bó o ló ṣe máa nífẹ̀ẹ́ sí Ronaldo torí kọ́ ọmọ bọ́ọ̀lù gbá no ṣe mistake ìwọ náà wá lẹ́ra rẹ mọ́ Chelsea Arsenal nígbà bá débẹ̀ torí alimẹ́rìwù máa mọ́ ní àhábà yóò mọ̀lẹ̀ kìyàmù ẹni tó o bá nífẹ̀ẹ́ sí Ọlọ́run gbé ọ pẹ̀lú ti dé lónìí lónìí wọn òun náà mọ̀ ní ìmáàmù ó ti gbé kíní blue blue Charles ìmáàmù ó ti gbé rẹ́ẹ̀dì àwa àwa kíní kan nìyẹn ti gbé sí ara pé àwa jẹ̀mọ́ Arsenal àwa ti Bákàrí ìwọ náà wá nífẹ̀ẹ́ kèfèrí sẹ́nu òrí ó dùn kan bí ọjọ́ pẹ̀lú kèfèrí jọ gbé àlùkìyàmà ìfẹ́ yẹn pọ̀ débi pé ẹlòmíì yọ wọ̀sọ wọn ilé sí Ronaldo láyé sábà gòmìn ìsùn náà ní ilé tí yọ wàhálà ike ogun mi ìjọ pé mi ni ìjọ ṣe mọ ju ọjà sí Ronaldo ìjọ sí Ronaldo ẹlòmí ò tún gbé pósà àwọn sínú ilé rẹ̀ tàbí kó gbé sínú ṣọ́ọ̀bù ẹ̀ tàbí kó gbé síwájú mọ́tò àlùwàláwù nìyẹn náà ó nífẹ̀ẹ́ nǹkan yẹn ni ṣùgbọ́n wà tiwa ọ̀nà mẹ́rin sí nìsín ọ̀nà mẹ́rin a nífẹ̀ẹ́ ọlọ́run a nífẹ̀ẹ́ ànàbí a nífẹ̀ẹ́ Islam a dẹ̀ nífẹ̀ẹ́ o àwọn ọwọ́ akórira ọlọ́run o kórira ànábì o islam o tún kórira mùsùlùmí àlùwàlá ò kí ni o o ti ní problem. o kò wá lè ràn wọ́n lọ́wọ́ jẹ́mọ́ ẹ̀ tó ṣàkíyèsí àárín wà láwùwá náà tó ní problem nígbà tó ọ̀bá lè ọlọ́run o lè ràn ànábì o islam lọ́wọ́ o ràn mùsùlùmí lọ́wọ́ ìfẹ́ wọn. jẹ́mọ́ ibi tá a nífẹ̀ẹ́ mùsùlùmí ọmọ ìyá wa dé a gbọ́dọ̀ mọ rẹ́dí àti rara wa lọ́wọ́ ìyẹn ni wàláwù wá fi jẹ́ kí ni o àlùwàláhù àlùkàní ìnífẹ̀ẹ́ tó pé pérépéré. àfààní amẹ́lbàrà ẹ wá rí àlùbàràwù tiẹ̀ kí ni túmọ̀ rẹ̀ bí máa nà almu'adat wàlàdáwà wàlbùdù wàtànàzùhù àfáàní ni ń jẹ́ àlùbáráwù òun ni mímú nǹkan lọ́tà ọ̀tá hatred enimity. wàlùmọ̀báyà náà kéèyàn kórìíra nǹkan kó o jìnà sí nǹkan àlùbúrúdù wàtánásù kọ́ ọmọ pápọ́sẹ̀ kó o ara rẹ kó o bí nǹkan kó ní nǹkan yóò èmi kórìíra rẹ̀ mi ò fẹ́ ọ̀tá ń bẹ láàrin èmi àti ẹ̀ lédè mu o amàlùwàlá ṣẹ̀rẹ̀àn fàúwà hubbullahi ta'ala albaráwù fàúwà búgúdùl kúfúrì wàlkàfìrí bìjẹ̀mí mílálì yìí wàmù àdá àtìdáàlìkà kúlì yìí àfàwà alkọ̀tọ́ ní àwọn náà sàlàyé alùwàlá àti albaráwù yẹn náà tíra àwọn tí wọ́n kọ́ wọ́n ní tí ń jẹ́ bàrà awù pé kéèyàn ò kórìíra ìkọ̀tọ̀ ti bẹ̀rẹ̀ búgídù kí ni o àlùkùfùrù ìtọ́ba ti yàtọ̀ sí tọ́lọ́ kẹ́nìkan wa máa pàtẹ́wọ́ kẹ́nìkan máa sọ̀rọ̀ òbejì káwọn kan máa promote òkè Ìbàdàn wọ́n ṣe ọ̀ràn mìíràn lọ́yọ̀ọ́ ìmáàmù lọ́lọ́ bẹ̀rẹ̀ gbọ́ àbẹ́ ẹ̀gbọ́n ní bí ọdún méjì mẹ́ta sẹ́yìn wọ́n ọ̀ràn nìyàn ọ̀ràn rẹ̀ yàn nílùú ọ̀yọ́ ẹni tó ṣe àdúrà bẹ̀rẹ̀ níbi ọdún ọ̀sà ìmáàmù ló ṣe àdúrà bẹ̀rẹ̀ fàyínà búkdùl kùfùrì ṣe ń bàjẹ́ láyé yìí kẹ́nẹ́fẹ́ ṣe àdúrà bẹ̀rẹ̀ ń bi orò òbejì kẹwà ní ìsáàsù ló ṣe àdúrà bẹ̀rẹ̀ níbi kíni o orò òbejì wálé ìyá ọdúnbí la kẹ́nẹ́fẹ́ ṣe òkè ìbàdàn ọmọ ìbàdàn ni wà kẹwà ní sheikh oníjẹkújẹ wíyù òun ni ó ṣe kí ni o òun ni ó ṣàdúrà bẹ̀rẹ̀ níbi òkè ìbàdàn fàáyínà àlùbárà àṣẹ búkídùlì kúfúrì wàlùkàfìrì kíkórira ìkọ̀tọ̀ lọ́n sẹ́wọ̀n pé wọ́n dà lọ́pọ̀sìtì ni ẹ̀ẹ́mbà ti lè nífẹ̀ẹ́ ọlọ́run tó nífẹ̀ẹ́ ànàbí àsálàm tó nífẹ̀ẹ́ islam tó nífẹ̀ẹ́ mùsùlùmí yóò kórira ìdàkejì tá a bá ti lè kórira kúfúrù á kórira kàfìrì á dẹ̀ kórira ṣàìtọ́n torí ṣàìtọ́ọ̀nù ló ń spread kíni o kúfúrù jẹ́mọ̀ sí tá a sọ yàbí òye bìjẹ̀mí ì mìlálìbì pẹ̀lú gbogbo ọ̀nà tí kúfúrù pín sí tàbá ní àmà lísẹ̀ ẹ̀kúfúrú òkè ìbàdàn ẹ̀kúfúrú ọ̀ṣun òṣogbo ẹ̀kúfúrú christianity ẹ̀kúfúrú jew ẹ̀kúfúrú ẹlẹ́bọ ẹ̀kúfúrú buddhist ẹ̀kúfúrú eléyìí àfà ẹnu ọmọ ẹ̀rọ wa bìjẹ̀mí ì mìlálìbì kúfúrù mi ò tó dìde lọ́la kúfúrù mi tí ò tí ì sí láyé lónìí lónìí tá à ń sọ̀rọ̀ yìí ẹ́ ní twenty twenty yìí òní february two tó ṣe déédéé jùmọ́dà sáníyà seven jẹ́mọ̀ sóyè àbí òye kúfúrù forty forty one twenty twenty kúfúrù mi tí èdè lónìí ó tún bọ̀ lọ́dún mi èyí tí ò sí ní ìlú kan lónìí yóò tún débẹ̀ lọ́la àwọn kúfúrù kan bẹ ní India tí ò sí Nàìjíríà àwọn kan bẹ nàìjíríà tí ò sí ní kéde o jamaica àwọn kan bẹ ghana tí ò sí ní togo gbogbo ọ̀nà tí kúfúrú bá pín ṣiṣẹ́ ẹ kórìíra ìkọ̀tọ̀ lọ́hùn ẹ kórìíra àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe kúfúrú gbogbo ọ̀nà tẹ̀lé kan pín sí ọ̀tá ọ̀wà wà láàrin yẹn àti gbogbo àwọn ìlànà yẹn gbogbo ìlànà burúkú tó yàtọ̀ sí ti islam yẹn ẹ̀yìn àti wọn ọ̀tá ń bẹ láàrin yẹn àáfàá lélẹ̀ yìí òun ni ti ń jẹ́ àlùwàláwú wàlùbàrà mo rò pé ti ara yìí nìsín àáfàá ní sẹ́ẹ̀rí kìíní kejì wọn wọ́n ní jà nìbà jẹ́mọ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àgọ́ dáadáa wàláwú mọ́ jà nìbà àti àlùwàláwù kánífẹ̀ẹ́ nǹkan torí tọ́lọ́ kánífẹ̀ẹ́ ọlọ́ kánífẹ̀ẹ́ ànàbí kánífẹ̀ẹ́ Islam ká tó nífẹ̀ẹ́ àwọn tó ní ṣe pẹ̀lú ọlọ́ àtànàbí àtẹ̀sìn rẹ̀ anijanibun akọdij wajanibun amalij ìjọba ìjẹjẹ àbọ̀ dáadáa abala kan ní í ṣe pẹ̀lú àkìdá èyí ó yára yọ̀yàn kúrò ní ìsìláàmù tẹ́fẹ́ abala kan dẹ̀ ní í ṣe pẹ̀lú iṣẹ́ òun náà bẹ̀sẹ̀ èèyàn lọ́wọ́ látòrí àlùwàlà nínífẹ̀ẹ́ nǹkan torí nínífẹ̀ẹ́ ọlọ́run fúnra rẹ̀ àtẹ̀sìn rẹ̀ àáfàá alábala tó bá jẹ́ ìtìkọ́ọ́dí yóò túmọ̀ sí wípé ẹni tá a bá sọ pé ó nífẹ̀ẹ́ ọlọ́run ó nífẹ̀ẹ́ kan torí ìtọ́lọ́run màhábà nínú ẹ̀mí ẹ̀ èyún ọlọ́run nìkan ló lè rí ni ló ṣe jẹ́ sí pé tekfir masalatu tekfir masalatu na khatira jiddan kásáré máa pè yàn kéfèé kásáré máa pe mùsùlùmí tó ń kírun ní kèfèrí àáfà ó léwu wájú ọlọ́run àwọn àfẹ́ẹ̀sìn torí wọ́n wà ń bẹ̀ tí màá ń bẹ lọ́dọ̀ wọn wọ́n máa ń sọra ká tó wá sọ àwọn olóòjò nínú àwọn ọ̀dọ́ tí wọ́n ń kà fara àwọn èèyàn lónìí àwọn àfẹ́ẹ̀sì bíi ibùdó tẹ́míyà bíi ibùdó kọ́ṣìm bíi mọ́mí ibùdó kẹfìm bí àwọn abúlé bàbá ibùdó bá ṣe sọ́ọ̀lù sí bàbá bá ní wọn àfàfẹ́ pé orí wọn wà ń bẹ̀ yẹn wọn ì sáré pé èèyàn kéfèrè ṣùgbọ́n wọ́n rẹ́ pé orí wọn fọ́ọ̀rì adil ma'lumat ash-shar'iyya an-nafi'a tó jẹ́ pé ìmọ̀ ẹ̀sìn tó wúlò kò sí lọ́pọlọ wọn àwọn náà sáré kàfàrà àwọn èèyàn lónìí ṣé ẹ rí abala ti ìtìkọ́ọ́dí tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn òun ni mahaba nínífẹ̀ẹ́ ọlọ́run fún rẹ̀ nínífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam islam àti mùsùlùmí jàmọ́ ta ló lè wọn ọkàn mi ta ló lè wọn ọkàn gbogbo yín tẹ́ ẹ jókòó yìí èyí ò nira jàmọ́ ó ṣe kí ni o ò nira gan ṣùgbọ́n jáde bóònù amali abala kan bẹ abala aṣẹ alẹ wọ̀nyí o ìyẹn sì lè sáré fojú hàn bíi kíni bíi ànúsọ̀rọ̀ kéèyàn máa ran mùsùlùmí lọ́wọ́ ní ìsìn ṣe àwọn kankan bẹ tá a fi máa rò pé á ah, lágbájá nífẹ̀ẹ́ ọlọ́run sábà ti ní ẹjẹ́ adáwó mọ́sálásí wàhálà ìyọ́sàrídà abẹ́ṣe Ramadan program ẹjẹ́ á donate yóò sáré donate ẹnìkan ara rẹ̀ ọ̀yà onídìíwó lọ sítù yóò sáré kówó lẹ̀ ẹnìkan onídìí ìjáàbù yóò sáré fowó lẹ̀ ṣe é pé ọ̀ràn mùsùlùmí lọ́wọ́ nù àríyàn àbá àríyàn ìyẹn a lè wọn ìyún pé ah, pẹ̀lú iṣẹ́ tí ń jáde lọ́dọ̀ ẹ̀ ni ó ṣòwò pé wà láwùrẹ́ ṣe kí ni o ó wà òkè ṣùgbọ́n tọ́jọ́ mọ́ ìfẹ́ bó o la ṣe nífẹ̀ẹ́ ọlọ́run sí bó la ṣe nífẹ̀ẹ́ mùsùlùmí sí jẹ́mọ́ kò ṣe é wọ̀n ṣùgbọ́n iṣẹ́ lè ṣe kí ni o iṣẹ́ lè gbé jáde bẹ́ẹ̀ náà wá ní àlùbáráwù ká kórìíra lẹ́fù wo lèèyàn fi kórìíra kèfèrí àlè wọn ó lè jẹ́ ìmáàmù mọ́sálásí òun ló nífẹ̀ẹ́ kèfèrí ju àti kúfúrú ṣèbá aráwọn ìmáàmù pàápàá ní àwọn àfóúnjáládì ó yẹ káwọn eléyìí kọ́ lọ́ọ́ náà sí ìtí wọn jẹ wọ́n fẹ́ẹ́ fi bọ̀rùn wọn jẹ àwọn àáfàá àtàwọn pásítọ̀ wọ́n ẹ̀kẹ́ǹjì nákàlì àwọn àáfàá ń bá àwọn pásítọ̀ ṣe nǹkan àáfàá àti bàbá aláwo wọ́n ẹ̀kẹ́ǹjì ògùn ti lògùn rí àọ́jẹ̀ ìwọ lówó kọ́ wá fún mi níṣẹ́ rẹ? ẹ wá ní ọmọ kórìíra kúfúrú ẹ wá ní kífìn ó pé mo ẹnìkan sẹ́ndì fídíò kan síbi tí mo wò ó ti kó lórí fóònù mi ń o wọ́n ṣe kíni àwọn oníṣẹ̀ṣe bọ́yá lẹ́kọ̀ọ́ ní ìdílé wọ́n wá pé àkọ́kọ́ wọn ṣe wá wa ni tá ń sọ pé ń tẹ́ǹsì ọ̀dá tá ń sọ pé wọnẹ́ nígbà tí mú ẹ̀sìn <laughs> wà láìsí ọwọ́ àtòrí ìfẹ́ kò dòwó wà ní nígbà tí kọ́kọ́ mú ẹ̀sìn wá ṣùgbọ́dọ̀ àwọn eléṣù lọ́kọ́ mu lọ nígbà yọ̀dọ̀ kan láyé ànábì Ibrahima bó ṣe parí wá àṣẹ báyìí làwọn bá ń bẹ̀rẹ̀ náà bá ń jó àwọn èyí omi àwọn èyí oníṣẹ́ ìṣe mo ní á àfẹ́ ó sì wè láwà ní ẹni <laughs> àfẹ́ ẹni ọlọ́run àfẹ́ eléyìí síbi tó gùn ló fi bí èsù jẹun síbi rẹ̀ gùn gidi gan tẹ́lẹ̀ pé ó ń ṣe ní rush rush lẹ́bù tẹ́ èèyàn kódìra kúfùrù mọ́ àwọn òlé sọ ẹlòmíì a lè rò para wa ni wàláì máa bá líka yòhíbùl kúfùrọ̀ wàlùkàfìrí ó kí láti fẹ́ pélé yìí ẹni tó jẹ́ pé màmú mọ́sálásí láago kan òru ni ó wà àwọn òhùn yóò sì máa pọ̀pọ̀ ọ̀pọ̀ tó nípa ẹ̀yìn kìnìún yìí kan lónìí ẹ̀ máa ṣe kìnìún kan ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ jẹ̀jẹ̀jẹ̀ ní àdúgbò kan tí ó jìnnà pọ̀ síbi àti sọ̀rọ̀ lọ́nkẹ́ mi yìí ọ̀kan náà ọmọ ìyá wa tóun náà máa ń jókòó báyìí nǹtí rí lónìí o ló sọ pọ́sọ̀ ládùúgbò ọ̀hún lọ́nà iwájú kan bẹ́ẹ̀ téèyàn kọjá ọ̀nà iwájú ń bẹ́ẹ̀ tẹ́ẹ́pẹ́ inú ẹ̀ ń tọ́ jẹ́ mùsùlùmí ládùúgbò òun náà ká mọ́ lóru àwọn tí wọ́n fi padà dé nígbà wọ́n dénú ilé rẹ̀ wọ́n ròyìn àwọn nǹkan burúkú tí wọ́n bá àwọn sìgìdì ńláńlá tó wá gbé nǹkan sí oríta lóru táwọn fìgìláńtẹ́ mu mùsùlùmí sí ni nínú jàmá àmásálásí. jàmá inú pàtàkì pé sẹ́ẹ̀rí gbà mí àwọn tá a bá jẹ́ láńlọ́ọ̀dù ìdí wa ti ń sọ̀rọ̀ kúfúrú ẹ̀sọ́ ti fẹ́ sọ o wàláì ẹ̀sọ́ ti fẹ́ sọ kì í ṣe pé ti ìbẹ̀rù là ń sọ o ọgbà làákàyè àwọn ọmọ ìyá wa bẹ̀rù fọ́mọ ìyá yìí mùsùlùmí ni wọ́n kúfúrú wọn nífẹ̀ẹ́ o <laughs> àwọn ni wọ́n lọ sọ gbogbo bí ẹ bá sọ fáwọn kẹfẹ́ ni kúfúrú lẹ́lòmíì nífẹ̀ẹ́ so abala tó jọmọ́ bàráwù náà ó ní jáníbù ìtìkọ́ọ́dí àti jáníbù amẹ́lí abala tó jọmọ́ àdìsọ̀kàn ìyẹn ni pé bó o mo ṣe kórìíra kúfúrú tó ọlọ́ọ̀ nìkan lọ́mọ ṣùgbọ́n ìṣesí mi abala amẹ́lí ọwọ́ àlè fi hàn pé ah afọ́òfilé rẹ̀ fún kèfèrí lápẹ̀rẹ̀ àfọ́ òspọ̀nṣọ́ kúfúrù ó sì yẹ kó spọ́nṣọ́ rẹ̀ lóbi jẹ́ pé ìfọ̀ àwọn ọmọ ìyá wa náà tí wọ́n ń lọ ní politics ọ̀pọ̀lọpọ̀ yín ẹ́ẹ̀dì pọ́blẹ́mù wájú ọlọ́run tẹ́ẹ̀ bá gbọ́n tá à ń sọ yìí ẹ̀yin tẹ́ ẹ bẹ́ẹ̀ lọ sòṣèlú tẹ́ ẹ bá gbọ́ àlùwà láwù àlùbàrà wùyé wà láyé ẹ̀sùn kan wájú ọlọ́run torí pé bò lápẹ̀rẹ̀ sí kánimọ̀jẹ̀ gọ́fúnà ní ẹsẹ̀ gọ́vnà mùsùlùmí lóòótọ́ agreed ṣé ara governance ní kí n máa sponsor kúfúrú it's not part of governance ẹgbọ́n mi yé dáadáa kò sí tó burú kẹ́yìn pásítọ̀ wá kẹ́lẹ́ ẹ̀fẹ́ ṣe Christmas sẹ́sìn nínú iye owó tíjọba yà á lẹ̀ fún Christmas rí má ṣe mistake o kẹ́mi náà wá tó bí tán ti juná kérésì kẹ́ni gọ́vnà eh, Rasheed Ashiru náà wá ju ọlọ́run ti ẹ̀rẹ̀ jẹ́ ní gọ́vnà láyé mi tí máa kú ọlọ́mọdé ẹ̀dì kí máa kú kò sí inú tí mo bọ́ lọ́hùn mi sọ kódà ìbẹ́ náà kejì kánsílọ̀ kì í ṣe fídì tèmi ìbẹ́ lọ́rùn rẹ̀ ṣùgbọ́n èèyàn ọ̀yà abẹ́ bá fẹ́ lọ wà lẹ́rù dáadáa a ní ti mùsùlùmí bẹ́ẹ̀ dáadáa ṣùgbọ́n ìmùsùlùmí bẹ́ẹ̀ lọ chairman táwọn wà lówó local government to sponsor kú wàá máa ní wọ́n fẹ́ sọdún beauty pageant kan wọ́n fẹ́ sọdún náà kan ìwọ náà wàá máa kówó òlùlẹ̀ kí wọ́n fi máa sponsor kúfúrú àní ọ̀sàbòsí ẹ̀sìn kọ̀ọ̀kan tó bá ti sàfọ́ fún wọn ìsìláàmù láìkúrò àfìdí àìjẹ́ èèyàn pàṣẹ ìsìláàmù ṣùgbọ́n tó wọ́n lọ́ọ̀mọ́ wá promote kúfúrú tí ó wá la ti gbọ́dọ̀ gbọ́ yé pé àlùbáráwù náà abala méjì ni abala àdìsọ́kàn àtabala akéde o iṣẹ́ àáfàá ni a tiẹ̀ wá sọ àlùwàláwà àlùbàrà o sáà kẹ́ ń sọ lásán ni sí ọ̀lẹ́rìí náà Kùránì ni ọ̀lẹ́rìí tọ́pọ̀ kódà ẹ̀rí táwọn àáfàá kó wa pọ̀ ń kẹ́mù fi ẹyọ kan méjì torí ibi tá à ń lọ tọ́pọ̀ àwọn mọ̀sáì ọ̀pọ̀ lẹ́ta fẹ́ yanjú lábala kánífẹ̀ẹ́ nítorí tọ́lọ́ yìí àtàbala kákòlìra kúfúrú yìí àáfàá láyà Kùránì pọ̀ o ẹjẹ́ wo díẹ̀ ń bẹ́ o nínú suratul mumtahana Quran chapter sixty verse four nígbà tó lọ́wọ́ bá ń sọ nípa ànábì Ibrahim alayhi ọlọ́run ní Ibrahim walladhina ma'ahu idh qalu liqawmihim inna bura'a'u minkum wa mimma ta'buduna min dunillah kafarna bikum wa bada baynana wa baynakumul adawatu wal àtàtú mìíràn bí láì wáhádà sẹ́rí àyà àyíká abágbọ́yé àti gbàgbọ́yé àlùbáráwù àti àlùwàlá. ọlọ́lẹ́yìn mùsùlùmí àpẹẹrẹ dáadáa ọ ń bẹ fún yín lára ànábì ìwà Ibrahim àwọn kiri yóò ní bàbá àgbàgbọ́ à ànábì Ibrahim sẹ́wọ̀n pé ara àwọn olùlẹ̀ azmi lànábì Ibrahim wà ara àwọn ànábì ọlọ́run márùn-ún sọ́jẹ́ resolute prophet àwọn ànábì ọlọ́run olùlẹ̀ azmi nù ún wákọ̀lì ló ń kìlà ọmọ làáfà kan fi kọ ilé orin yẹn wà musa wà ìsà wà nàbí yu muhammadu aleyhi musalatu wasala ibrahim ara àwọn ànábì ọlọ́run márùn tí wọ́n lóore jù láyé àtọ̀run ni anabi ibrahim ọlọ́run ní àwòkọ́ṣe dáadáa ń bẹ fún yín ọlọ́run ti wá yan ó sì yan nínú àwọn súra yìí náà ilá kọ́ọ́là la á fẹ́ dìtì rọ́nà láà nǹkan ẹyọ kan tẹ́ mú lára ànábì Ibrahim níbi tí ẹ ti gbé ah, bàbá mi ń dẹ̀bọ̀ tọrọ àforíjì lọ́dọ̀ eyi èyí tọrọ àforíjì ara àlùwà láwà àgbàrá ọ̀tá àṣọ ìnáà ni ó tó bẹ́yìn kú èyí tọrọ àforíjì fẹ́ tọ́ bá kú sí èyí tọrọ àforíjì fẹ́ ọlọ́run ara ọlọ́run ní ẹ ń bá kú sórí kúfúrù tí kèfèrí bá kú nígbà bá débi àwọn nǹkan bíi mọ́kànlá méjìlá táwọn àfààlà alẹ́ ṣe tí kèfèrí bá kú alẹ́ lọ kí àwọn fámìlì rẹ̀ kìí ṣe ká lọ tọrọ àforíjì fún o ọlọ́run dùn tì yín o ẹ̀yin kú wọn dáa fún yín o ara kọ́ dáa fún wọn ní káàdì mùsùlùmí ọlọ́run foríjì ọlọ́run foríjì náà ni o ti fẹ́ lọ́ọ̀ fún tọ́sán ọlọ́run foríjì kèfèrí à ọlọ́run ní foríjì o èyí sọ pé ọlọ́run foríjì yẹn fún kèfèrí gbogbo àwọn tó lò pé kèfèrí kan òkú táwọn èèyàn máa ṣàdúrà fún lórí facebook whatsapp ẹ̀ẹ́gbẹ́ sì yé ni o tẹ́ ẹ bá bọ́ àlùwàláwù àlùbáráwùyé èèyàn máa ń ṣe àdúrà fún kèfèrí tó bá kú o ìbáàjẹ́ bàbá rẹ̀ ìbáàjẹ́ ìyá rẹ̀ ọlọ́run fún wọn bá yé wọn o ọlọ́run fi wọn síbi tó bá tọ́ sí o tàbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin kú wọn dá o òun kẹ́ ṣàdúrà fún sálẹ̀ ṣàdúrà fún àwọn tó wà láyé kò ní ṣe lákùúfà èyí ò dáa kò ní ṣe kú wọn lákùúfà o ìjú ẹni pé ẹ̀yin tẹ̀ wà láyé ẹ̀ ní sáré máa kú tẹ̀lé wọn o ṣùgbọ́n pé ọlọ́run forí ìdè iwájú tẹ́ kọjú sí ọlọ́run jòdà kò lè dá o èèyàn kú sí kẹfà iwájú tẹ́ kọjú sí ọ̀dà iwájú wò ní ọ̀dà àgbò ní òtí da èèyàn kú sí kẹfà èmi tí ọ̀bà tí kú a máa wù tọ́lá ti lè kú kò ní solúṣọ̀n mọ́. ọlọ́run ẹbí wa Ibrahimu àwòkọ́ṣe dáadáa ń bẹ fún yín lára ẹ̀ wà lẹ́bí náà máa wú àtàwọn tí wọ́n gbọ́ lọ́ọ̀ ń gbọ́ pẹ̀lú ànábì Ibrahimu ìfikọ́ọ́lù lè kọ́ omi yín ẹ̀wọ̀n kan nígbà tí wọ́n ń sọ fáwọn èèyàn wọn wọ́n ní iná búrọ̀ áwù mi ń kún àwa o àlùbáráwù àwa kò nira ń tẹ̀sí àwa bọ́pá bọ́sẹ̀ kú lọ́dọ̀ yín wà ní mọ́tàbùdú náà ní dúnì ńlá gbogbo sátẹ́ǹsì lẹ́yìn ọlọ́run àwa àti àlùbáráwù àti iye yìí pé a kórìíra rẹ̀ àwa ọ̀tá ń bẹ láàrin wa àní ìsìn abọ́pá bọ́sẹ̀ kú òbí tẹ́ǹsì lẹ́yìn ọlọ́run kàfárí náà bí kọ́ sẹ́tìrì kàfárí náà àṣà ìgbàgbọ́ nínú yín wàbádá báyìnà náà wà báyìnà kọmọlá àdáwà tù àlùbàgọ́dọ̀ àti débi àlùbàráwò ọ̀tá àlàádáwà ọ̀tá wàlùbàgọ́dọ̀ ìkórira ọbẹ̀rẹ̀ láàrin wa àti yín. abadan kò ní parí ẹ bá wá ní kí ọ̀tá ti ń bẹ láàrin ìsìláàmù àti kúfúrú ó parí ó fẹ́ parí ìjà tọ́lọ́ ní òní parí.

àwọn olórí wọn tí wọ́n jẹ́ koríko fúrù gan-an ni can represent can will never support anything islamic kẹ́ẹ̀pẹ̀ ní islamic banking kẹ́ẹ̀pẹ̀ ní islamic eh, madrasa àbí islamic school anything islamic ìwọ fẹ́ kí can support yẹ wọ́n support yẹ tán ní jésù dé níbo torí kúfúrú ọ̀tá ń bẹ láàrin kúfúrú àti islam ọ̀tá ń bẹ láàrin kúfúrú àti iman adébíbrahim ní kàfárí náà bí kó àṣà ìgbàgbọ́ nínú òòṣà àtàwọn nǹkan mìíràn tẹ̀sí lẹ́yìn ọlọ́ wàbàdà báyìí náà wà báyìí náà kọ́mọ́lá àdá wà tó wà lè bá gbọ́dọ̀ ọ̀tá àti ìkórira tó nípọn ọ̀nbẹ láàrin wa tí ọ̀bá rí bẹ́ẹ̀ ni ẹ wo àwọn tíṣà sùkú èkó ọmọ Aisha ọmọ kékeré ọmọ ọdún méjìlá tí wọ́n nà lẹ́kọ̀ọ́ small girl torí kó lò jáàbù wọ́n sì fẹ́ pa ọmọ ọlọ́mọ kí ọba bíbẹ̀ kí ló fi àwọn ará ISI ní University of Ibadan tí wọ́n fara ní àwọn ọmọ wa small girls nílùú èbó gan fẹ́ẹ́fẹ́ ya wèrè jáwọn ìlú èbó lọ ni nílùú èbó wọ́n ń já wọn ló dáàbò àwọn ọlọ́pàá wọn ń lò dáàbò bẹ́ẹ̀ ẹ̀yin wá gbógun ti ìjáàm níbi àwọn ọmọ kéékèèké tí wọ́n bá ní bọ́ ṣe mọ̀lẹ́ẹ̀dì àwọn ọmọ ISI they expose them to psychological torture àwọn ọmọ and these are brilliant girls jọmọ ṣèbí inú yóò ayé náà ní àbí bó owó labí ló ti ní perfect seven points ní masters level ui náà lọ́gbọ́n kàdúrà yálà mi ti parí ló fi ní phd pẹ̀lú nìkan ọ̀bù ẹ̀ ṣé gbogbo àwọn msi náà ẹ fẹ́ kán drop out kán bàbà di phd holders kán bàbà jẹ́ pé àwọn abibas in making ọlọ́ọ̀rá nìyẹn yín ẹ ti fail kódà kán pérépéré ẹjọ́ láti ìyanjú ẹ̀ ó fún lẹ́jọ́ bárò wájú ọlọ ẹ bá wá nífẹ̀ẹ́ kúfúrú tóun náà wá ń dọ́gbọ́n sábà bẹ́ẹ̀ kúfúrú àlùwàláwù àlùbáráwù rẹ̀ ó ṣe kíni ó ní pírọ́blẹ́mù nìyẹn anábì Ibrahim ó ní wàbá dá báyìí náà náà wà báyìí náà kọ́ àlàdáwàtú wàlùbàgbọ́ ọ̀tá àti ìkórìíra tó nípa ó ti bẹ̀rẹ̀ abadan láíláí sì ni o kò ní sọ́ọ̀pù jọ́kan o ọwọ́ àlè sọ́ọ̀pù bishop hátà túmínú billahi wàhádà ìyẹn làwọn ọ̀fẹ́ ṣe àbí tẹ́ bá ti lè gba kúlì húwà Allahu ahad Allahu samad tẹ́ ẹ bá ti lè gbà kọ́kọ́ oṣù lọ́nà wà láì jà tán ẹjá lò dáàbò àjọ ń kírun Allahu akíbárú tẹ̀lé alọ́lùmọ̀nì amida rọ́bà náà wà lákàlà ẹ̀yìn fẹ́ káwọ̀ àwọn òní pàtẹ́wọ́ torí pàtẹ́wọ́ gan bíbélì ṣe pèsè yẹn alátẹ̀wọ́ bíbélì gan ní gbọ́ Ísírẹ́lì olúwa ọlọ́run wa ọ̀kan ṣoṣo ni àwọn òní sọpọ́ lọ́run mẹ́ta àwa ń pè ní lọ sínú tí bíbélì gan sọ fún yín ẹ wá ní káwọn ọmọ wa kàn dáfẹ́ wó ẹni káwa kámọ́sí islam wa ẹ wá ní pé ọ̀rẹ́ wà láàrin wa ọ̀tá ayérayé abadan ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú kùránì àṣetà ọba ti lè gbọ́ yé bí ànábì ibrahim àti tọ́kìnì yé báyẹn albarau àjẹmọ́ ṣe tá à ń sọ yàbí òye ànábì ọlọ́run lànábì wa ibrahim quran chapter sixty verse four òun nìyẹn ọlọ́run ọba tó wá ń sọ nínú quran chapter five verse sixty one wàmẹ́yàtà wàláhùn minkum fàínàhùn alùwàlà ọlọ́ọ̀lẹ́ bẹ́ẹ̀lẹ́ lọ mú àwọn kèfèrí lọ́rẹ̀ ayò mọ́ yín àwọn ilẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́ọ̀lẹ́ náà ti di kèfèrí ẹ dára wọn nìyẹn kọ́lọ̀ mọ́ ti lára ọlọ́run tó bá wọn àyà mi lọ bá wọn àyà mi lọ ayé tó wù mí kí n ara kà tó ra wọn àyà yẹn pọ̀ Quran chapter three verse twenty eight ọ̀ ń láyà ìwọ tó o bá ti mú kèfèrí lọ́rẹ̀ ayò ó yẹ ká péré ìmánì rẹ ẹjọ́ ṣiṣẹ́ di iṣẹ́ kò gbọ́dọ̀ jọ́rẹ̀ ayò rẹ ó lè jẹ́ partner ó lè jẹ́ colleague ó lè jẹ́ cosmate ó lè jẹ́ classmate kọ́ wá jẹ́ pé ní ọ̀wà jẹ́ your bosom friend ọ̀rẹ́ kò rí òsùn ọ̀rẹ́ wọnúwọ̀dé ìmánì rẹ ní problem ìyàtọ̀ ń bẹ láàrin ọ̀rọ̀ ọkàn àti ká ṣe dáadáa ìyẹn màá fi parí ẹ̀ ìsìláàmù ni a máa ṣe dáadáa sí kèfèrí ṣùgbọ́n kọjá pé lọ́ọ̀mọ̀ wá nífẹ̀ẹ́ àáfà nǹkan ti ṣe ìmọ̀ni ẹ̀ o ọlọ́run lẹ́ẹ̀lẹ́ rí mọ̀mí ní gidi kó ṣe bẹ́ẹ̀ láìláì torí wípé àwọn kèfèrí tẹ̀ ń wò yẹn báàbù máa ń lè yà òbá apá kan wọn ní apá kan wọn ní ọ̀rẹ́ ọlọ́run adé láàyè àtàkìbílì mọ́mí nínú kàfìrí náà ó lè yà ní júnì mọ́mí ní bó o ló ti fọmọ ìyá rẹ lẹ̀ tọ́ wà lọ́mọ nífẹ̀ẹ́ kèfèrí tọ́ màmú lọ́rẹ̀ ayò wà máa ń yẹ fálídálíkà fàlẹ́ ìsàmínà lọ ó ń tọ̀ wọn ọ̀jà mọ́ nǹkan kan wájú ọlọ́run onítọ̀hún kọ lásùsí níwájú ọlọ́run ọba àlékè ọlá àyàfi ìsìláàmù tó wà máa ń fi mọ́jẹ̀mú lẹ̀ àfi tó bá já sí wípé ẹ wá ń páyà àdánwò ẹ ń páyà nǹkan kan lọ́dọ̀ wọn àáfàá nírú àárín wọn ẹ̀ẹ́dọ̀gbọ́n fi ẹ̀wọ̀n bí ìgbà tẹ́ ẹ nífẹ̀ẹ́ wọn ṣùgbọ́n nínú jìdòjìdò ẹ̀mí yín ẹ kórìíra kíni o kú fúru wọn á jẹ́wọ́ fẹ́ gbọ́dọ̀ lọ́n sọ yé kéèyàn wà rògbà ah, ń gbọ́ lọ́dọ̀ bẹ́ẹ̀ ní parí péèjì mi náà nù torí pé christian ní o supervise parí rẹ̀ o ọ̀gá ah, mo ní bọ́yà lé bọ́yà ní di five hours yìí ni mo fẹ́ lọ́ba yìí rà pé bẹ́ẹ̀ ṣe ń bọ̀ lẹ́ẹ̀kan tẹ́ drive yẹn pé ọ̀gá mo ní kí sáré báyìí fọ mọ́tò yìí ni bóyá bí tẹ́ ẹ ti ń bọ̀ lọ́nà kìlọ̀ ọkọ rẹ̀ ọ̀nà ayégun àbọ̀ náà àbọ̀ náà di ọ̀sán ní àdúgbò àwọn bàbá lọ́nà ayé tó rò lọ́nà ńlá mo ní pé kú ṣe kí ni o àdúgbò ẹ̀sìn ẹ̀kọ́ ọ̀nà gbogbo ti wọ́n ṣe lẹ́jọ́ ní àná ọ̀nà àkóbọ̀ wọ́n ṣe títí ọ̀nà àkóbọ̀ lọ eruku kù sí mi láabi ọ̀nà àkóbọ̀ tí ẹ ti ẹ̀fẹ̀ dé mọ́tò yẹn ṣe kí ni o ó ti ọ̀gẹ́jẹ́ ń bá yín fọ̀ lọ́ba sáré ìwọ phd student ìbẹ̀rẹ̀ àbọ̀dùn ẹ̀ ẹ̀ ń tà sọ̀rọ̀ àbá ọgbà phd rẹ kò sí tọ́ mẹ́rin so kọ́lá jẹ́ pé yóò tó lọ sí ọ̀rọ̀ gbọ́ yé bọ́ wà á dúró ẹ sínú kí ni o wàhálà ṣe ẹ̀kọ́ lọ sí fún ìwà bá tọ́ba ẹ tẹ́wọ́ àárín òní ṣùgbọ́n lẹ́ẹ̀mí yín kọ́ o ìkórìíra kúkú wa mi ẹ wá jẹ́ kí lu ayé àkọ́jẹ́ pé àwọn àfọ́ òní mọ́ lù á àwọn sàbí ànàbì ọ̀gá ni wọ́n fi wà láì wàlùbàrà ayé àtúrọ́kùnrin mú jáadálà ọlọ́run bá ní látẹ̀ dídùn kọ́ yuwaduna man hadda Allah wa rasula walau kanu aba'ahu dé parí àyà yẹn ọba sọ àwọn gangan náà wà níbi àsálà ó nyere ráwọn èèyàn kátà gbọ́lọ́ gbọ́lọ́ dodo àwọn mọ̀mí gidi kí wọ́n tó gbọ́jọ́ ọ̀kan ìgọ́ ó lè wá rí wọn kọjá ká lọ nífẹ̀ẹ́ ẹni tọ́já sí wípé ó ń gbógun àtànábì rẹ̀ ká lọ nífẹ̀ẹ́ ẹni tó ń ọlọ́run àtànábì rẹ̀ ò lè láíláí. ọlọ́run ní kódà wà láwùkánú àbá àwù ìbá àjẹ́ bàbá wọn lọ́jẹ́ kèfèrí tọ́jọ́ rẹ̀. jẹ́mọ́ ọ̀rọ̀ ni dádì ẹ̀jẹ̀ ìfẹ́ natural kò tọ́wọ́ máa ń sí bàbá ṣùgbọ́n tó bá ti di bí ọ̀rọ̀ ẹ̀sìn àbá tí jihadi bá ṣẹlẹ̀ lọ́la fẹ́ẹ́ dádì rẹ ìlọ́wà nítòsí ibi tí kò ní jọ ráyè pa àwọn kèfèrí ọkọ̀ sórí dádì ẹ̀ kalẹ̀ èyí ò jẹ́ mọ̀kọ́sọ́mọ̀ bẹ́ẹ̀nà ìmọ̀ wàlúkọ̀f dádì rẹ kọ́ ọpa ọpa kèfèrí <laughs> tálọ́pà jẹ́mọ̀ ọpa kèfèrí lásìkò yẹn ṣe bẹ́ẹ̀ yìí sẹ́rí ń bá ń sọ yìí àwọn kírísítẹ́nì gbọ́ yéde ni àti yín lọ sẹ́ẹ̀mọ wàhálà tá a ti fà ń bàjẹ́ rí mo rántí ọdún kan tí o gba ànàkàn mi ò gbogbo mss pàǹtí rálì kì ọmọ tó gbà síláàmù bàbá àdújẹ pásítọ̀ wọ́n sì lù ú ṣeléṣe àtúrẹ̀ tí wọ́n fi àmà pọ̀ lẹ́sẹ̀ àtúrẹ̀ ìtọ́já sí pé kí ni o ètò ẹ̀pá wò bí ẹ̀sìn pọ̀ ìsìn rẹ̀ jọba àwọn gbọ́ yé pé ẹ̀yin mùsùlùmí àwọn ọba yìí fani ṣùgbọ́n báwa tíṣẹ̀ ní àtúndáníkàwò ó ṣe fáwọn pé ká ṣe dáadáa sí wọn àwọn ọ̀wá ṣe dáadáa sí wa ìjà ń bẹ láàrin kúfúrù àti kíni o Islam ìjà tí ò sì lè parí ni ọlọ́ni ìbáàjẹ́ bàbá wọn lọ́jẹ́ kèfèrí wọn ò ní nífẹ̀ẹ́ rẹ̀ wọn ò ní fífẹ́ hàn sí so ti yẹ wà láwọn kánú àbá àwò àwọn àbìnà àwò ìbá àjọmọ wọn àwọn ìkọ́ àná àwò ìbá àjọmọ ìyá wọn wọn àwọn àṣírọ́ta àwò àbí kọjá family wọn àáfà láàyà ọ̀sọ̀ kalẹ̀ nítorí àwọn sàbẹ̀ ńláńlá àwọn sàábẹ́ yìí dọ́rọ̀ búlú àmúfáàlà ìwàlá àwàlùbàrà wọ́n fi àpẹẹrẹ tó lágbára lélẹ̀ nípa ká nífẹ̀ẹ́ nǹkan torí ọlọ́run àti kákòrìrà nǹkan torí ọlọ́run ẹjẹ́ àwòjẹ́ ẹ̀ lọ wọn. àfààní Abu Ubaida ibn al-Jarrah Abu Ubaida Amir ibn al-Jarrah ara àwọn àlàáṣárọ́tù alimobasharuna bilijana ara àwọn mẹ́wàá tán gbàwé àlùjànnà látàyé òun làbú Ubaida ìyẹn ló pàtó jẹ́ pé àwọn tó gbàwé àlùjànnà yìí ẹ lọ sọ́dọ̀ àwọn ẹwẹ́wà wọ́n gbàgbọ́ yé àlùwàláwù wàlùbárà wọ́n làbú ìbáyìdà kọ́tàlà àbáwù yẹ́wùmẹ̀lìbàdìrì ah ọlọ́mọ fáwọn náà nìmọ́ ni <laughs> jẹ́mọ́ wọ́n làbú ìbáyìdà bàbá rẹ̀ níjẹ́ ogun bá dìrì ogun bá dìrì ọlágbára ogun táwọn ẹbí kọjá àtọ̀ lágbára gásọ́fìnì bá dìrì àlùkùbúrọ́ bàbá rẹ̀ wọ́n ló ń jama wà láìsẹ́ ìmọ̀nì ló ṣe ọpọlọpọ wa ní lè ṣe ah my father my beloved father my ever caring father abu ubaida ọ sọ ọrùn bàbá rẹ̀ kalẹ̀ lójú ogun bá dìrì ìtò sèyí wọn nínú ah àwọn eléyìí wọn gbàgbọ́ yà wà láwù wàlùbárà bàbá rẹ̀ kọ́ lọ́sọ̀rùn kalẹ̀ ọ̀sọ̀rùn tá a ní kalẹ̀ ọ̀rùn kẹfẹ́ rí <laughs> torí jihad islam àti kúfúrú píù ó di orí bàbá rẹ̀ sọ́lẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀. wọ́n lọ Abubakri rọ̀bí allah anhu amma di kọ́sìlì ibni yìí Abdulrahman ọmọ rẹ̀ Abdulrahman kẹgbà fúlàmù jọ yẹn ọwọ́ pẹ̀lú àwọn kékeré Abubakri fẹ́ pa ṣùgbọ́n kò ní pa. ọ́n sábì

kírísítẹ́nì ló kọ rẹ̀ jama wọ́n lu àwọn ọkọ̀ ọbú lágbàáyé láti mọ̀ fi dá wàhálà alẹ́ gbogbo àwọn tó sọ́jọ́ Boko Haram ọlọ́run ní jẹ́ kọ́pẹ́ yóò tú gbogbo àṣírí wọn yóò sì dàrí wọn rú tí wọ́n mọ̀ tó àwọn láti rí kò sì ní jẹ́ wọ́n ṣàṣeyọrí lórí ẹ̀ ọlá aláwọ̀lá aláàkú wa sáyé Boko Haram wọn ti pa ìmọ̀ye àwọn àfà àwọn àfòfàs àwọn èèyàn tó rájà sí ìsìláàmù ni ọmọ ní ká máa mọ́sálásì kẹ́ máa pa àwọn èèyàn kẹ́ máa pa mùsùlùmí kẹ́ máa pa àwọn òfàs àwọn tó wá kúrà nítorí tẹ bá gbọ́ gòní gòní láwọn eré abọ̀rùnú áfíríkì gbẹ gòní gòní yáàyà gòní àrùn gòní musa tẹ bá gbọ́ kọ́kọ́ gòní kaba yìí áfíríkì nìtumọ̀ rẹ̀ wọ́n ti pa ìmọ̀ yóò fáàf ní north east ló kọ boko haram ọlọ́run bẹ tí ó dájọ́ ẹjẹ́ àmọ́ ìwòran. Hmm. wọ́n ní musa bùnú umeir ọ̀pá ọmọ ẹ̀yà rẹ̀ ubaidu bùnú umeir àwọn ìkọ̀wá nìyí nìyẹn o musa pàtàkì musa bùnú umeir sẹ́yìn wọ́n pa òun náà ni bí àbúrò àmọ́bìnrin àbúrò nígbà tó ló fọ́ gbáwẹ̀ tó fẹ́ sínú tó ní kùtìlà mọ́sáàbù bọ́nà òmẹ́yìn wàhùwà khairu minni wọ́n pa mọ́sáàbù òun sì lóore jù mí lọ. àwọn àfáà ní kí ni túmọ̀ tí àbúrò àmọ́bìnrin àwọn fi sọ ẹ̀ ń bá ti kú sórí Islam ó lóore ju àwa tá àgbẹ̀ láyé lọ sọ́dọ̀ àti ìmọ̀ tí ọkàn gan wa. àbúrò àmọ́ ìjọ tó ń sọ̀rọ̀ a bá wò ó nínú àwọn àlàáṣáràtù àlìmọ̀bàṣàrú náà bíi jáde ara wọn ni àbúrò nínú ọjọ́ ìsírè àwọn àlẹ́ aṣáràtú ni mo bá ṣàrú náà àwọn náà lórí ìdùnnú àwọn sàbẹ ṣùgbọ́n ìjọ tí abrahamu ń sọ̀rọ̀ ń tó ń sọ yé wọ́n pa ọmọ ìyá mi Mus'ab wàhùwà khairun mi ni ó sì lóore jù mí lọ o toro ti ọlọ́run àbí àwọn ọmọ ìyá wa sátì lọ bá ní dàwọn lẹ́rú ọlọ́run jáwa náà tán lórí Islam kọlọ́mọ jẹ́ àbí kẹfẹ́rẹ́ ká ayé wa o ṣàánú wa ọlọ́run o Mus'ab pa ọmọ ìyá rẹ̀ Ubaidu bọ́nà ọmọ ẹ̀sìn bákan náà wọ́n ní Umar bin Khattab radiyallahu anhu qatala qariban lahu òun náà pàkánú àwọn relatives rẹ̀ lójú ogun wọ́n ló pàtọ́ yẹ pé <laughs> orí wọn kò ní kíni o ọrùn wọn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sàbẹ́ tí wọ́n fi àpẹẹrẹ ńlá hàn nígbà tí jihad ṣẹlẹ̀ àáfàá ní tá gbogbo eléyìí kò sí nǹkan tó ń sọ fún wa kọjá àlùwàláwú wàlùmárà ọ̀dà ẹja wà àdìsí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam káwà àdìsí méjì péré torí táwọn Abdullahi ibn Abbas ànábì sallallahu alaihi wa sallam ànábì ni man ahabba fillah ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn nítorí ọlọ́run àbò nífẹ̀ẹ́ kan nítorí ọlọ́run ẹ̀yin jẹ́mọ́ Chelsea ẹ̀rọ tó nífẹ̀ẹ́ Chelsea nítorí ọlọ́run kálukú ti do ní Chelsea oní owó tẹ́lò mi ò lè fi ilẹ̀ fún pẹ̀tró mọ́sálásí kó fi wo bọ́ọ̀lù ìmọ̀ràn arámọmọ kéèsì méjì mẹ́ta mẹ́ta ọ̀rọ̀ bọ́ọ̀lù ọwọ́ àánú tó ń dí wàhálà alẹ́ láàrin ọkọ àtìyàwó kíní sọ́ńkà nígbà tí a fi wọn lo tájébù làǹfù sọ́ńkà báyìí fẹ́rẹ́ sí làáfà kan lẹ́mọ̀ ìyàwó ẹ̀rù níta lọ parí ìjà ní òní lórí ẹ̀ torí pọ̀ lọ́wọ́ bọ́ọ̀lù ìyàwó ti sùn ìyàwó sí ṣẹ̀ṣẹ̀ bímọ ni àáfà ìyàwó tó ẹ̀ṣẹ̀ bímọ ó tó fẹ́ pa á

ní àjẹ̀dẹ́ ayà kí èèyàn ọjọ́ máa pé ní pé ìjọba ìwọ sùn lónìí èmi ò èmi ò ní sùn lọ́la ṣèbí ẹjọ́ pé ni ṣùgbọ́n torí pé òun ni ó breastfeed ẹ̀ ìyàwó tí ọmọ òtún jí lóru obìnrin mi ọmọ tó bá ti jẹ́ pọ́mọ tó rorò obìnrin mi lè mọ́ sùn wà láì tẹ́kọ̀ rí ọmọ ẹ̀fọ́ tẹ́rù díẹ̀ tẹ́gbẹ̀ tí obìnrin yìí ní iṣu torí kò sùn nítorí pé ọmọ ọlọ́mọdé àdépè ìyá èfè ìyá jù sí bàbá lọ kò sí ìtọ́jú àánú méjèèjì àdébùtò ní pé ṣe dáadáa sí ìyá rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọmọ tó ń sọ tí yàbá sẹ́ ìpè fún yàn àfà ọ̀rẹ́ lè mọ́tò tàyé ìparẹ́ ọlọ́mọdé àgbẹ̀pẹ̀ lọ́dọ̀ àwọn òbí wa o àti bàbá àtìyá o láti gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn. ìyá tó lè sílẹ̀ méjì ẹ̀ mẹ́ta oúnjẹ ọmọ mi oúnjẹ tó bá ti fàyè ẹ̀ báyìí mọ́kànlá yóò kan ìyá tó di yóò tó ìyá

pé ṣùgbọ́n jọ́nà òun náà pé òun ti dára lónìí pé ṣe kàrẹ́ kékeré olóhùn tèmi ta lónìí àbò ní bọ́ọ̀lù <laughs> bẹ́ẹ̀ wọ́n bá wà mẹ́wàá lọ́wọ́ kára ìtàmọ́ ajé alimoyim anabi ni man ahababila ṣé torí ọlọ́run kò sí nífẹ̀ẹ́ Chelsea afẹ́nà ẹ̀ ń bá nífẹ̀ẹ́ kan torí tọ́lọ́ wàá bùkátọ̀ fìlà ó ń kórìíra kan torí tọ́lọ́ wàá wàhálà fìlà tó bá mú nǹkan lọ́rẹ̀ ayọ̀ ó ń nífẹ̀ẹ́ nǹkan ó ń bá nǹkan sọ̀rẹ̀ ayọ̀ torí tọlọ́hun wà á dàbí là ó ń bá nǹkan sọ̀tà torí tọlọ́hun fa iná máa tà náà lù láyàtà lọ í dìzáì ànábì ló ń tàn yóò di wàlí yù tẹ́ ẹ bá ń wá wòlíì wòlíì ọlọ́run ta ló ń tàn o ẹni tó nífẹ̀ẹ́ yàn torí ọlọ́run tó ń kórìíra nǹkan torí tọlọ́hun kèébáyàn jà torí pé kí ni o kọ̀yámi lówó kọ̀bá àyànjà torí pé kí ni o kọ̀yá mi láyọ̀nù kí n fi lọ sọ kọ̀bá àyànjà torí pé mo ní ọ̀yá mi lókun òdòòrò kọ̀yá mi lókun òdòòrò torí ọlọ́run tọ́ba kórìíra kan torí ọlọ́run ànábì nínú eléyìí tànà wọn ní náà bá ti ẹ̀ sọ bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀ bá máa ń bẹ yóò rí an yakuna Allah wa rasulu habba ilayhi mimma siwahuma yóò jà sí pé ọlọ́run àtànábì rẹ̀ lèyìn ó nífẹ̀ẹ́ sí ibi gbogbo nǹkan tó yàtọ̀ sáwọn méjèèjì lọ ọlọ́run àti ni jẹ̀mọ́ àtànábì àwọn obìnrin nìkan gbélé iná yìí àwọn ọmọ obìnrin ń wálé ọkọ àáfà ọ̀sán fẹ́ lómi wọ́n èso yìí kí ẹ̀ òkú ìjáàbù rẹ̀ ti balẹ̀ jù ó kó ọkọ ti sọ fún pé lòun ó sì lè lo black white lọ́mọ lọ àáfàá mi náà ìfẹ́ ti kórí ibú bá àáfàá yorùbá yìí ti pọ̀ jù náà sani peru chartered accountant ní ẹsẹ̀ ẹjọ chartered accountant náà yorùbá yìí kò ní náà ni òjì ẹrí fẹ́ gidi náà lẹ́jẹ̀ ṣe forty thousand láti jọ yìí tẹ́ ẹ bá tiẹ̀ tó ń fẹ́ ti ẹjọ́ ẹlú corporate náà ẹlú corporate dáàbò àmì òní kẹ́ ẹ máa ṣe súnà bẹ́ẹ̀ ẹlú corporate kẹ́ ẹlú corporate náà sẹ́ẹ̀jọ engineer àbá ìta ló fẹ́ gbéṣẹ́ ilé fún mi yìí náà ní ìsìn bí ẹ tọrọ gbàlà fún òṣèké ni o ilé ìkawó tàbí ilé ìkọ́lé ó bí mí náà kó bá fa rẹ̀ ibi tí wọ́n fẹ́ kẹ́ ṣẹ̀ṣẹ̀ dẹ́rẹ́ ìwọ tó bá já sí wípé ẹni ọlọ́run ní ọlọ́ọ̀tọ́ ọlọ́ọ̀ àtànàbí ló ní ìfẹ́ sí ju gbogbo nǹkan lọ wà á yù híbà lìmọ́rẹ́ à láàyò híbùrú ńlá lè la tó o bá fẹ́ nífẹ̀ẹ́ èèyàn torí ọlọ́run jẹ́mọ̀ sọ́rí kíni ẹ mẹ́jà ṣe mistake o àáfàá yanjú ẹ̀ o ìfẹ́ agama ń bẹ o ń sọ̀rọ̀ ìfẹ́ àdámọ́ bá ìfẹ́ ẹ̀sìn ni mò ń sọ o wà lẹ́yìn ẹ̀kẹ́ lè nífẹ̀ẹ́ èèyàn tí mo kẹ̀ sá láìkì àáfàá yẹn o ìwọ́gbọ̀n tí wọ́n tó jọ láìkì èyí ò kọ́ là ń sọ ìfẹ́ ẹ̀sẹ̀ sìn tó o bá fẹ́ nífẹ̀ẹ́ èèyàn nífẹ̀ẹ́ rẹ torí ta ni o torí ìtọ̀lọ́ jàmọ́ òjì mélòó wà á yẹ kọ̀rọ̀ Bada an àǹkọ́dà lọ́wù nínú kàmá yẹ́kọ́rọ́wù àǹyókùdáfà ìnà ọ̀wà kórìíra kọ́ ọ padà sínú kèfèrí lẹ́yìn ìgbà tọ́lọ́run ti là ọ́ gbogbo wa ìbọ́yà ṣe kúfùrù kan rí tẹ́lẹ̀ bọ́yà ṣe jà ìlíyà ìtọ́lọ́wọ́ àfi ìsìláàmù kẹwàá á kórìíra ká padà síbi ìkọ̀tọ̀ lọ́hùn gẹ́gẹ́ bá a ṣe kórìíra kánjú àsìnù náà kọ́lọ́mọ́jà wọ̀ náà àdàbí àsálà ọlẹ́ni tó bá ní àwọn nǹkan mẹ́ta ìlà àpẹẹrẹ ìmáàlì ṣe kí ni ọ̀nbẹ láàrin kọ́lọ̀ jẹ́ wà lára wa ọ̀yà ẹ̀já àmọ́ ọmọ sáyé torí ọjọ́ ti ń lọ máa ṣe ọ̀dà ẹ̀já àmọ́ díẹ̀ díẹ̀ àfọ àwa tí mo dá ọkọ wọn níbẹ̀rẹ̀ wá àtijọ́ ṣe tí rọwọ́ mi tẹ̀síhù mọ̀fàhìm sílíwàlá wàlìbàrà àfọ ìlú mọ̀sáyé tó lé twenty five wa lórí ọ̀rọ̀ àlùwàlá wàlìbàrà ṣùgbọ́n bó làsìkò wà kò sàsìkò áàmù díẹ̀ bẹ́ẹ̀ ṣé ẹ rínú tó ń da àwùjọ tiwa rú lónìí òun ni bó láàṣẹ alimuslimu làásì walimuslim alimobutẹ́jẹ àáfà ìyanjú ẹ̀ méjèèjì màmúnú tíra ẹ̀ ń ṣàlàyé ẹ̀ sẹ́ńtà bá ní méjèèjì yanjú ọ̀pọ̀lọpọ̀ wa náà á lè sọ̀rọ̀ àtẹ̀mí gàtí sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi à ń kọjá ẹnu àlọ́ lóko lóko pàrọ̀ pa nífẹ̀ẹ́ àbá ní ká lọ gbọ́ yé o jọmọ́ ẹ̀jọ ẹgbọ́ dáadáa mùsùlùmí òun náà ní ká lo àlùwàláwù fún àti sọ àbá àti sọ táwọn ní ká lo àlùbàráwù fún kèfèrí àbá ní wọn pa wá láṣẹ ká kórìíra ọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí nítorí ẹ̀ṣẹ̀ tó ń ṣe àbí nítorí bídáà àdàdálẹ̀ eléyìí tó wà lọ́wọ́ rẹ̀ ẹ wá jẹ́ àmú kọ̀ọ̀kan mùsùlùmí tó jẹ́ mùsùlùmí ẹlẹ́sẹ̀ mùsùlùmí kí mo pè jàmá jàmá ìdẹ́jà mọ́sálà méjèèjì khatira fẹ́ẹ́rí mọ́sálà yìí ó wà ní tó ń dá wàhálà alẹ́ o ẹjẹ́ àfarabalẹ̀ gbọ́ o torí ọlọ́run o fẹ́ẹ́rí mùsùlùmí tó bá jẹ́ pé ó ń ṣe lọ́run kéèyàn ó mutí kèé ṣe bídíà ẹ̀ṣẹ̀ ni jọmọ kéèyàn ọta tẹ́tẹ́ ẹ̀ṣẹ̀ ni kéèyàn ògbóra ẹ̀ṣẹ̀ ni jọmọ sóyà bí òye kéèyàn ọmọ fèsìnà ẹ̀ṣẹ̀ ni a gbọ́dọ̀ ẹnkọrẹjì ẹsẹ jọmọ sóyà bí òye sóyà torí pé intech tẹ́nì bú kàbá ìrọ̀lì ismi níbo mi intage tẹ́nì bú kàbá ìrọ̀mọ́tún àwọn fẹ́ẹ̀rí ìtọ́lọ́run ní á jìnà sínú àwọn ẹ̀sìn lálá tá a bá ti jìnà sí ọlọ́run forí àwọn kéékèèké dín wa àwọn ẹni ọlọ́run fún ni ìlà lámà àfàwọn ẹ̀ṣẹ̀ tó yẹ pé kò ṣeé máa enyi èèyàn orí bí yẹn sí kọ́lọ̀ kọ́ máa sọ èmi àti yín bí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n àwa rí mùsùlùmí kan àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ní máa ń àáfà àjọkírun mọ́sálásí asàlámàlẹ́kùn àfà àtìkọ̀ sí náírà bẹ́ẹ̀tì <laughs> ọbọ̀ sí o naira bẹ́ẹ̀tì làbá náà bá ta naira bẹ́ẹ̀tì o si lọ wákàtí kààbọ̀ ní náírà bẹ́ẹ̀tì ìrun zúrì o òun la kí o àfà si o alazari wala wọ́n si pèrún ó ṣùgbọ́n bóun náà ṣe ní ká ámàlà rẹ̀ àbá ìyanjú ẹ̀ ó gbọ́dọ̀ kórìíra alimuslimu là á sí ìjọba ẹ̀jọ̀ àárín mo fẹ́ ká farabalẹ̀ gbogbo èmi náà ṣe ní sẹ́ẹ̀kì náà o ṣùgbọ́n tá a bá ti gbọ́n táwọn àfẹ́ẹ̀sì sọ pẹ̀lẹ́rì ẹ mẹ́jẹ̀ alágídí o ọ̀pọ̀lọpọ̀ wa bọ́lá lọ ń sàánú wa kazalika kóńtò mẹ́ńkábìl amánàlá àlẹ́kùn ọlọ́run sàánú tiwa náà ni àfà nígbà tó àwọn ìbàlágà ń gbà yẹn òkú àti mọ́ pàtàkì kí àdúgbò sáà mọ́ká tẹ́bù tẹ́nísì ronté ọmọ wo ni ọ̀fẹ́ ìgbà ronté rí ronté ọ̀fá ìwù àmọ́ àkọ́tù yìí ronté ìròkẹ́ ìgbàrí àgbàrí. àfà báyà àwọn náà máa gbà ronté tẹ́lẹ̀ ronté tọmọ gbà ronté ọ̀fá ìfù ọ̀fẹ́ nì ọlọ́run wá gbà nù rẹ̀ ìwọ náà ta tẹ́tẹ́ mọ́ níjọ́pọ̀ ń ta ronté o báyà àwọn kan ọ̀bá ti kàfárà tiẹ̀ náà sẹ́ẹ̀kì mọ́sáàbù àwọn kàwárì òun ni pé mọ̀rìtẹ́kíbùlì kẹ̀bí rọ̀ káàkiri kámọ́tẹ̀lì mọ́sáàbù àwọn àwọn kàwárí jù àwọn sẹ́ẹ̀tì bù ni wọ́n àwọn náà máa ń sọ pé ẹ̀ ń bá ti lè ṣẹ́ lọ́n báyìí lọ́dọ̀ tí wọ́n ó di kèfèrí mọ̀tẹ́sílà àwọn sọ pé pátílé muslim pátílé káàtù pé a ní sọ pé mùsùlùmí gidi ni a sì ní ìpè ní kèfèrí muslim káàf mọ́nzílà tó ń bẹ́yìn náà mọ̀nzílà fẹ́yìn àwọn ní pé mùsùlùmí díẹ̀ kèfèrí díẹ̀ ṣùgbọ́n tó bá di lọ́rùn àwọn náà ní ọ̀wọ́ náà gbogbo wọn ibo náà ti kàn já nàmọ́. àfáà ní lábala àlùwàláwù mímọ́ nífẹ̀ẹ́ èèyàn àlùbáráwù kíkórira kúfúrù àfáà ní kò débi ọ̀rọ̀ àlùmọ́sílímù làásì. á jẹ́mọ́ ìmọ̀bọ́yẹ̀ gbọ́ tí mo sọ yé kò débi kí ni o àlùmọ́sílímù àlàásì. àáfàá ní mùsùlùmí tó bá jẹ́ ní tí sẹ̀rí àfẹ́ lọ́dọ̀ gbogbo wa ni pé ká kórìíra ìsìyáàánú ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ yẹn gangan ni ká kórìíra kèé ṣe ṣàṣìyàtù kèé ṣe pásọnálítì òun gangan jẹ́mọ́ ọ̀rọ̀ yẹn wẹ́ onídìí ká gbọ́yé ó yàtọ̀ síra wọn mímu tó bá jẹ́ pé kèfèrí ló mutí sótorí ẹ̀ sọkọ́ tí ọ da mùsùlùmí náà mutí ọ̀sọ́kọ́ tí da ọtí mímu yẹn ọlọ́ọ̀fẹ́ á kó ìra ọtí mímu ṣùgbọ́n mùsùlùmí tó ń ṣe la ilaha illallah ìmọ̀ ìbẹ̀ lọ́kàn rẹ̀ tó ń kírun ajọ́ ń gbàwẹ̀ bọ́yá tó máa lọ mọ́kà gan aláàjà tó ń ta ọtí àáfà wà lẹ́yìn yóò sì wà kírun a tó máa fowó pẹ̀tró lẹ̀ <laughs> yóò sì fowó pẹ̀tró lẹ̀ mọ́sálásí àtúwájú bàbá ìmọ̀ ọ̀hún ẹ̀bá ní ọ̀gẹ̀dẹ̀ àníkàgbà káwọn ìlú gbẹ́kẹ́ ni o nǹkan fi sínú ni o. a kórìíra ẹ̀ṣẹ̀ a kórìíra ntẹ́ni yẹn ń ṣe ṣùgbẹ́ni yẹn gangan a gbọ́dọ̀ kórìíra òun gẹ́gẹ́ bí mùsùlùmí jàmá sọ́yà ní òní kílẹ̀ ní wa lórí eléyìí. àbáà ní àwọn èèyàn máa ń da mọ́sálà ìpọ̀ torí pé mùsùlùmí kan ń fẹ́ lọ́ọ̀ ìtò ń fẹ́ yẹn ọlọ́ọ̀fẹ́ á sì wá ọkọ̀ òun gan di áùkà á wà á sọ tẹ́tọ́jẹ́ pé òun ga rọ́ọ̀mù àti láwùjọ mùsùlùmí kò sí ní tó burú kájú ó yẹ pé àáfà ń sẹ̀ǹsẹ̀ yọ̀ dá akólèrọ títẹ̀ mú yìí bẹ́ẹ̀ ṣe ń bora yọ̀ dá sínà tẹ̀ǹsẹ̀ yọ̀ dá ṣùgbọ́n àgbọ̀dọ̀ kórìíra òun albaráwù lil kufar gẹ́sẹ̀ lil mùsùlùmí àáfà ní ẹjẹ́ wo àdìsẹ́yọ̀kà méjì àti mẹ́ta torí àsìkò ní mo then kẹtọ́ bá jẹ́ kèfèrí lábala albarau sáà lè ṣe dáadáa ṣe mo fẹ́ débẹ̀ tí màá débẹ̀ tọ́pìkì ni mo fẹ́ complete ká mọ̀ gbé ààbò ẹ̀kọ́ lọlé àfààní ẹja wo àdìsí yìí láyé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àdìsí Bukhari ni o kódà àfààní wa Umaru ọmọ Khattab àwọn náà gbà wá wọ́n ní anna rojulan alaadi nabi sallallahu alayhi wa sallam kana smuhu abdallah wa kana yulakobu himaran tọ́lọ́kùnrin kan tẹ láyé àdàbí sọ̀lọ́lá abdullahi alẹ́sìmọ́rù ni wọ́n pè abdullahi kẹ́tẹ́kẹ́tẹ́ jẹ́wọ́n sọ ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹmọ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹlẹ́rú yà sọ́rí abdullahi ọ̀mù ni <laughs> ó lè mu ọtí pa àmupara umaru gẹ́gẹ́ lọ́gbà àdìsí wa ọlọ́kùnrin kan tẹ láyé àdàbí àsálà ẹrú ọlọ́run náà máa ń pè kánásùmù àbúkọ́ tó dáa jù lè jẹ ẹrú ọlọ́run ó náà máa ń pè ní himar kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe wá rọkùnrin ẹ má ṣe mistake wọ́n ní wàkánà yúdé la rọ̀súlà lọ́ọ̀yì sọ́lọ̀lá àlùwà òun ní máa dẹ́rẹ̀ pa ànàbí <laughs> ìmọ̀ ó ti di ah, <laughs> ọmọ múnú ànàbí ìdó ànàbí wa ó à ànàbí ọmọ

ànàbí ọ̀rẹ́ rẹ̀ musẹ́ ni òun ní máa dẹ́rìn pa ànàbí àti tẹ́ ẹ bá wà lé kéwú náà ṣùsáàsù tọ́ ọ bá lọ́mọ ẹlẹ́gẹ́ tó máa ń ṣe ní aláwàdà má lè kú òlé kéwú Abdullahi alihimaru ti ẹnu òun ní máa dẹ́rìn pa wa sallallahu alaihi wasallam ṣùgbọ́n kùnrin ẹ máa wo nǹkan o wọ́n ní wàkánà nàbí sọ̀sọ́làm kọ̀dìjà ládàá ànábì tìǹà láì mọ iye ìgbà ìṣàrọ̀ nípa kọ́ máa mutí tọ́ba ti mutí báyìí ànàbí òní ẹ̀bá ẹ̀ tó ti mutí ah, Abdullahi Abdullahi ó tó ti lọ mutí ànàbí òní káfọlẹ́ gba fọ́ọ̀tì torí lójú ayé ànàbí àsálà ẹ̀ ń bá mutí ẹ̀ gba fọ́ọ̀tì ìgbà tó dá yé Umaru táwọn èèyàn fẹ́ ya ọmọ tó fẹ́ mu bíúrì gbẹ Umaru sọ di èsì lójú ayé tèmi lẹ́gbẹ̀ẹ́ mutí ti yín ta lọ́wọ́ mi ilé ìjọsìn báwọn àpá mọ́jábù méjì rẹ̀ ló rọ̀ tẹ́ ẹ bá rí fáwùjọ kan èèyàn ló mu tí ń bẹ̀ ẹ máa lo ibi tí wọ́n ti di pé gbogbo irú nàìjíríà ní ìfẹ́ gba ayéti lọ́yẹ ká máa lò ń lo sẹ̀ríà láàrin olómi níjọ́ tí mò ń lọ sí ayégún yín láàrin olómi sáyégún ilé ọtí tí mo kà muslim ẹ bá wà dẹ́wọ́ area láàrin muslim ládùúgbò tiwa àárín muslim lọ sí di ọ̀sán ẹjẹ́ kọ́ọ̀tù muslim ní muslim gangan lé àárín muslim sí yànà iwájú sí wa lálùfà láwùjẹ ilé ọtí méjì ló wà bẹ́ẹ̀ lọ́tún ló sì ní yànà ní kọ́rọ̀ níbi ọ̀nà kíní kan kú lẹ́pà yà kíní ilé ọtí méje mọ̀ọ́kà fúnra mi bẹ́ẹ̀ bá wà láti muslim lọ sí mọ́sálà lápá ọ̀tún lápá òsì ilé ọtí tó wà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ lé mẹ́wàá irú nàìjíríà ẹgbà ac lọ yẹ nàìjíríà tọ́lọ̀ bá ní kí sẹ̀rí àkọ́ wọ́ọ̀k ẹ bá ti mo ti ẹ̀fọ́ lẹ́gbà ac ẹ̀yìn ẹ̀fẹ́ báyé jẹ́ ó ti bí ìsùnkú ládùúgbò yìí lọ́lọ́ bíi ìfẹ́ sà wọ́n sọ nílé ọtí ọtí náà ń kó síbẹ̀ ní èdè nàìjíríà gba fọ́ọ̀tì ọ̀rọ̀ nàìjíríà o ẹgbà kádìsífẹ́ kò sófin míì mọ́ ni bí ẹgbà bí wọ́n fún ẹ kan lèèyàn máa sọ́dà ìgbà ac tí wọ́n rù kú olórí ẹ̀hún àáfà ẹ̀ ń tọ́ bá jẹgbà ac wà láì nẹ́tíwọ́ọ̀kì rẹ̀ wà bàlẹ́ mu kí ẹ̀yin rẹ̀ léde tí ló sẹ́yìn ẹ̀lẹ́ àbá wàláì ọtí tí mo mu ní ìfèmí ta lónìí yóò máa yọ sí mu ni èyí bí fi pọn yóò fẹ́ o wọ́n máa yọ yọ kókè ta wọ́n lọ́kùnrin wọ́n wá nù ó tó mu tí nà kí ni tí ó wà á ṣẹlẹ̀ jẹ́mọ́ ẹ wo tí kò wà á ó sún okó ọlọ́ wọ́n níbọ̀ wá àdìjọ́ kan tó wá mú tí wọ́n tó wá mú wá ànábì wá tún pàṣẹ pé ẹ̀tún nà á fàkọ́ọ́là rọ́jù ló ń mẹ́nà lọ́kọ́ o ọlọ́hùnmọ̀ làánì. ìkànnù àwọn tọ́wà lọ́dọ̀ ànábì àsálàm nínú àwọn èèyàn tọ́wà mẹ́rin wọ́ lọ́n bá ní làánà ọkùnrin Abdullahi àlè máa wù í. kí ló dé wọ́n ní màá sábà máa yú tàbí kí ló dé ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà máa mú wọn wá láyé ẹ̀sìn jẹ́mọ́ iwe tó ní kọ́lọ̀ ó ṣépè fún yẹn o kìí ṣe látara bó o ìmánì ló fi sọ o sẹ́mọ̀ ìmánì tó gbóná áá nínú àwọn ẹni ọlọ́ọ̀ta ìmú irú ìwọ ọmọ gbogbo ògbà ọlọ́ọ̀lọ́wà ní náà sọ kánípàdé ti bá ń bẹ̀ láàrin ìgbà ta ló fẹ́ rẹ̀ fa rẹ̀ ti ara wa. wa sọ wọ́n lójú fakọ́lá nàbí yìí láfẹ́lá ànúhù ẹ́ òun sẹ́pẹ̀ fún aláṣí abdullahi tí wọ́n lẹ́rìn parí ànábì lọ gbọdọ̀ láì sí ẹ̀fọ́ kẹ̀kẹ́ fún fáwà láàbì ànábì tí wọ́n afọ lọ múra àwọn fáwọn ẹ̀dùn tẹ̀mí àti ìmọ̀ òmùlá wọ́n mú àdíìsì wá nínú tíra wọn kan tó fátúlẹ̀ ẹ̀rọ kíyà sílá àmọ́lẹ̀ lọ́kọ̀lẹ́bí àmọ́ ní tíra yẹn lé tíra tí ò tóbi pọ̀ báyìí nígbà tó sọ pa àwọn tí ọkàn àwọn èèyàn kan bẹ ẹ̀dọ̀ kan wà láì lè nífẹ̀ẹ́ ọlọ́run ju tó ní ọmọ sọ́wọ́ fẹ́ lọ. ọkùnrin yìí kásọ kọ́lọ̀ ń rẹ̀ ọlọ́run a máa fi kankan sàdánwò ẹlòmíì jẹ́ pé ìsìnkú rẹ̀ wà kọ́mọ̀ tí lójú yóò ni kọ́mọ̀ ẹni ẹ bá rí kóbìnrin làbẹ̀wò rẹ̀ ẹ mọ́ lóhun náà mọ̀ sí jókòó fáwọn obìnrin àfà yóò fi bẹ́ńdẹ́ sí ń kún o ẹ sọ díbi ọba wíìkì ẹlòmíì sì rè èpè ni èpè àfà yóò lọ fi aeroplane wọn èpè wá ni ẹ yà fẹ́ wá sí ní kó ń bínú ẹ yà ẹ ṣe máa bẹ́ẹ̀ ni o torí yóò wọn èpè korodóòmù fún yín nìsín abdullahi limaru anabi wa ni fáwọn àlá ìgbàmọ̀ ẹ̀já ọ̀dà lẹ́rọ̀ yìí ẹ ti sínú bracket anabi ni mo fi ọlọ́run tọ́ dá sánmà àtìlẹ̀ tó tóbi mo fi ma àlímùtù ìlà anáwó yòhìbù lọ́ọ́ wà lọ́sùn abdullahi bẹ́ẹ̀ wò yìí o ìyẹn mọ̀ nǹkan kan ju pé ó nífẹ̀ẹ́ ọlọ́ àtànàbí ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́ àtànàbí ṣé èèyàn rẹ ni àbẹ́ èèyàn bù ṣùgbọ́n kí ni ìṣesí rẹ̀ káànà ya àfùlà ọmọ ẹ̀fẹ́ lọ́n ìṣórí bíi lẹ̀ hamori pẹ̀lú bọ́mọ ṣe kéde o abdullahi máa ń rù ọlọ́padà kúkú rẹ ni ó kú ní mùsùlùmí òdodo ṣùgbọ́n torí pé ó ti mú ti several times làwọn sàádé kan fẹ́ gba ara ta pé ọlọ́run àná rẹ̀ jọ kọ́mọ̀dà fún ọ láyé kọ́ fún gbá fún ọ ìwọ ọ̀mọ̀jọ́ bí lọ láyé ẹni ànàbí wa kọ́ṣán wọn. àáfàá tó máa di ìfìmí ìwà o tó jẹ́ pé ìyẹn náà wọ́n ló máa ń mutí ni àdìsí àbúrè rà òun lélẹ́yìí ó ní ẹni ẹ náà wọ́n nà wọ́n nà ó nígbà ọyọ́ tọ́lẹ̀ bí ọ ó ní fàmínà àbọ́rìbù bìyẹ́ dìbì ọ̀bẹ́nu wa tọ́fọwọ́ nà bí kálíwọ́n jáyàn lè sẹ́nà lápẹ̀rẹ̀ ó ní wà bọ́rìbù bì náàlì ẹlòmíì fi bàtà àná ó ní wà bọ́rìbù bì sáwọ́bì yìí ẹlòmíì fi aṣọ na ẹni yẹn tóun náà ti mọ̀ tínú àwọn sáwọn aṣọ́jà àdàbí àṣàlà ó ní kí ni tí ó wà á ṣẹlẹ̀ àwọn kan nù ọ̀rọ̀ ti ta ọmọ nílé wọ́n bá ní kọ́lọ̀ wọn yẹpẹrẹ rẹ láyé kọ́lọ̀ wọn ọ̀ bí kọ́lọ̀ wọn dọ̀rọ̀ rẹ wú wọ́n ọmọjọ́ ti lọ ni a ah! wọ́n ní wa pé kúlú àkàdà inú ni ẹ mọ̀ sọ̀tẹ̀ láyé ẹ̀ràn ìṣùlọ̀ lórí kọ́lọ̀ náà ni náà mú lọ kọ́lọ̀ náà mo sì mú wọn láyé èso ẹ̀mí ẹ̀ bóyá àwọn àbúrò wa tí wọn ò fi tọ́lọ́ tó wa bóyá àwọn ẹ̀gbọ́n wa bóyá àwọn ọmọọṣẹ́ wa bóyá àwọn èpè kan táwa náà ṣiṣẹ́ ó jẹ́ kí sùn òjẹ́ mi wọn ò lè ẹ wo òṣùlùbù ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nípa kí ni alimuslimu alaasu ànábì ò kórìíra mùsùlùmí gẹ́gẹ́ ṣùgbọ́n kórìíra kí ni o tànàbí ọba kórìíra ọtí kò ní ká fún lẹ́gbàá ó ní ká fún lẹ́gbàá ẹwẹ́ náà kejì ẹ̀ńtọ́ fọwọ́ nà nà ànàbí ní nà torí pé òfin ọlọ́ọ̀ni kẹ́ẹ̀nà ànàbí ọ̀kẹ́ ẹ̀mọ́ kan ìwọ ti fún mélòó ní márùn ìwọ fún ní bàtà mélòó bàtà fifteen ẹrù pọ ó di twenty mélòó ó di thirty lọ àáfàá tó mú ọkùnrin tó ń ṣe sìnà wá nínú àdìsí mọ́sánádì mọ́mú ahmed tọ́wọ́ bá nàbí àti yá Rasulullah israeli bì sìnà ó ní wà nẹ́bí mo fẹ́ máa wú obìnrin láta ni yọ̀ǹda fún mi jọ fún mi sàtìfíkẹ́tì láìsẹ̀ kí mo bá obìnrin láta kí mo bá wọn ṣe sìnà lọ ẹ wà nàbí àṣàlà fa akúbálà qawmu alayhi fàzájàrú wàkọ́lù mọ̀ mọ̀ bó sọ̀rọ̀ pé wà nàbí mo fẹ́ máa ṣe sìnà sẹ́yà ìwọ ọmọ ní kí wọ́n bá o kọ́mọ àtọ́kẹ́wọ́ fún mi lẹ́gbàá o táfún mi ní yọ̀ǹda kí máa ṣe sìná lọ àwọn èèyàn bá rò pé ah ah kí ló dé kí ló ṣẹlẹ̀ sìná bí ibò wọn bá jáde mára kàn yàtọ̀ ní olẹ́jọ́ zajaru jáde má gidi ànàbí wa ní ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ànàbí wa fún ọkùnrin yẹn mọ́ra jẹ̀mọ́ tá a bá rí jẹ̀mọ́ àwọn sùn wa ní mùsùlùmí kan rí ọba àfẹ ẹjọ ẹbí ẹwọ ẹjọ lábẹ ẹjọ mùsùlùmí àwọn gẹ ìkànlẹsẹ sùn kákẹ́kẹ́ jẹ gẹ́fẹ̀rẹ́ gidi torí jẹ́ kòkòkò ní kọ̀wó lórí lẹ́kẹ̀ níbo àwọn ọ̀rẹ́ bá jẹ́ jẹ́ ni bẹ́ẹ̀ ìgbà tí mi bẹ́ẹ̀ pé gbogbo wa aggressive approach tá a fi correct nǹkan kò jẹ́ ìnáwó ṣàṣeyọrí ẹnu pẹ́lú mi ìgbẹ́ ń gbàdí àsìkò tó sọ̀rọ̀ wà láì èso wò lẹ́nu tẹ́ ẹ bá wá lo ìlànà èso èso àmàrà lọ́lọ́ bẹ̀tẹ́ bá lànà lọ níta yá àjọkọ̀ wàlá ìwèrè ń ṣe bí lóòótọ́ èdè gẹ̀ẹ́sì èdè gẹ̀ẹ́sì láyà àsìkò tó wá bá yín o òun kọ́ lórí ha èṣù ló fẹ́ kéde o èṣù lórí ha àti lára tẹ́ bá ti wá káàmù ẹ̀ dáhùn orí èṣù ọ̀wà padà pé pé ah, wọ́n ti ba nẹ́tíwọ́ọ̀kì òkun jẹ́ ànábì wàá pe arákùnrin wọ́n ní ọkùnrin yẹn wá rè fàjà làṣà wọ́n wá jókòó lẹ́yìn bàtà nàbíyà táwọn yẹn ti tá ti dẹnu bò ànábì wàá ní àtúnṣe bùrú lè ó mẹ́ka sínú òrí ó dùn kọ́ máa bá ìyá rẹ̀ ṣe sí màmá tèmi ó ní láwà láàyè mo fọ ọlọ́run tẹ́lẹ̀ rí inú mi ò ní dùn jàálà níyàwó lọ́wọ́ fìdákà ìwà ànábì bíi ká ní pé ìmẹ́gbọ́n ti fẹ́ tu ní Yorùbá o pé á gbólóhùn yẹn àwọn sàbẹ̀ máa ń lò pé ìwà ànábì mo fi ọyọ lọ something like that tá a máa sọnù yorùbá pé láíláí pé ká máa lu ẹ irú rẹ̀ ò tí ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ anábì ní wà lánàásù yóò fi bú náà wù líwu máa ti di kọta ní ọ̀fẹ́ kan bá yóò òun náà ṣe sí náà tó ọba sì ní kọ́ ọ lọ́mọ ṣe sí náà ìyẹ́ ẹnìkan lọ́mọ ṣe sí náà ọba dákẹ́ anábì ní ọ̀dà bí ẹ tóbi ọkọ ẹ̀ṣẹ̀ kan apàtòkè bùwú ní bùnátìkà sẹ́nu òrí odò kan bọ́ ọmọ rẹ̀ ṣe sí náà ọmọ tẹ̀mí kò sí tọ́jọ́ anábì wa ń bí lọ lè ó lẹ amásìkà ẹni tọ́jọ́ obìn tọ́jọ́ ọmọ ìyá bàbá rẹ̀ ńkọ́ kò sí tọ́jọ́ lè kọ́ lásìkà ẹni tọ́jọ́ obìn ẹ̀gbọ́n àbábúrò ìyá rẹ̀ ńkọ́ ó lè sí tọ́jọ́ ànábì ní gbogbo àwọn tó lè bá sì náà ìkànnù tí wọ́n fọ́ lù sí mu fàwábọ̀ àyádà wú àlè ànábì sàtọ́là ọwọ́ agbọ́wọ́lé ọkùnrin rẹ̀ ó túmọ̀ sí pé èṣù ń bẹ lára rẹ̀ èsù dọ́ọ̀lá rẹ̀ ànábì wa ni Allahumma gfir zambahu wa tahhir qalbahu wa hassin farijahu àdúrà mélòó àdúrà mẹ́ta ìwọ ọlọ́ bá ní foríjọ ọkùnrin yìí bá ń fọ ọkàn rẹ̀ mọ́ tẹ́ ẹ bá ti rẹ́ni tó ń ṣe sìnà ọkàn ló dọ̀tí nígbà <clears throat> ọkàn bá dọ̀tí náà fa sìnà wa hassin farijahu bá ń sọ abẹ́ rẹ̀ ẹ ń bá rí pẹ́sì náà ń da òun láàmú ó lè máa ṣe àdúrà yìí yọ kẹ̀kẹ́ ń jí pronoun bí kò ní Allahumma zambi wàtọ́ hir kọ́lbí wàhásìn fàrùjì ìwọ́n tó bá rí pé sìnà máa dọ̀ láàmú ọmọ ń ronú sìnà àdúrà yìí ni ọmọ ń ṣe Allahumma zambi ọlọ́run forí ẹ̀ṣẹ̀ mi jèmi o wàtọ́ hir kọ́lbí ọkàn mi bá mi wàhásìn fàrìjì kọ́ sọ abẹ́ mi kúrò níbi kíni o ìná irú àdúrà yìí bóyá bá ń ṣe ọlọ́run àlàwá níbi ìsìná ọlọ́run níbi ìsìná àti gbogbo ẹ̀ṣẹ̀ yòókù o wọ́n ní yẹn <clears throat> ó ń bá àdàbà alíkà lẹ́yìn yẹn wọ́n lọ́tọ̀ yẹn ọ̀dọ́ yẹn wọ́n alifata yẹlutẹ́fìtì làṣẹ kọ padà tún gbójú wẹ̀yìn owó tó tètè nàmá láyé o àdúrà táwọn ẹbí ṣe ọlọ́run ṣe kíni o ọlọ́run gbà ẹlẹ́sẹ̀ ni ṣùgbọ́n jẹ́ mùsùlùmí ànábì ò condemn hundred percent ànábì ò support tó ṣe ṣùgbọ́n yá ní kíni o làákàyè ẹ̀yin ọmọ ẹ̀yà àsẹ́ni táwa náà bá rí pẹ́lẹ́sẹ̀ ni <clears throat> a kórìíra ẹ̀ṣẹ̀ kí la láṣẹ jàmáà ṣùgbọ́n kò ní dáa tó ká wá fi ìkórìíra hàn sọmọ ìyá tó jẹ́ mùsùlùmí a tún gbọ́dọ̀ máa sọ ṣe ọmọ ìyá wa kan ọ̀n wá ń kí mọ́sálásí kèé mọ́sálásí ṣe ṣùgbọ́n máa ń mutí ọbẹ̀ ṣe súná ọmọ ìjàmbá sáà lọ súná ọmọ rẹ̀ ẹ̀ dá mi lónìí àfẹ́ ní lọ kọ tọ́lá bí wẹ́kìnì ìdíjọ́ Islam kèé lọ sọ́ọ̀sì kèé sì bá wọn ṣe ògùn àjọbọ ṣùgbọ́n kò lè má mutí àáfà kò lè má ṣe sìnà náírà bẹ́ẹ̀ kò lè má lọ á jẹ́ kó yẹ pé n tó ń ṣe ọ̀dà ṣùgbọ́n kí èsì pa àmọ́ wá fi àlùfàràáwù àmọ́ wá fi ẹ wá wo àlámọ̀ rí tiwa lónìí pàápàá ní south west nílẹ̀ Yorùbá wa a di ọ̀tá ara wa lórí masáìlón tààfihà masáìlón àwọn àlámọ̀ rí táfú ẹgẹ́ Even ibi tó burú jù ni pé àwa tá a tó ń bára wa fa iṣu olè tó lórí social media facebook whatsapp mùsùlùmí alùsùn náà bára wọn jà lónìí àwọn eléyìí ṣe eléyìí àwọn eléyìí ṣe tòun ẹ wàá rí páwọn tí bára wọn jà gan ìmúra wọn jọrí bákan náà ibùn àkídà wọn ọjọrí bákan náà àwọn bíi masailu ìjìtì àdíyà àwọn àlámọ́rì táwọn àáfàá kẹ̀ níyà pa ẹnu náà jọ ń fà láàrin ara wọn wọ́n tẹ̀ wọn dọ̀tá débi pé tẹ́lẹ̀ ìbá ṣe fún ọmọ eléyìí ò <coughs> tẹ́lẹ̀ ìdábìmọ̀ kò lè sọ fẹ́lẹ̀ yìí eléyìí ò lè kọ́mẹ́ǹtì lórí Facebook eléyìí ó débẹ̀ láàrin àwọn ọmọ ìyá eléyìí búlọ́ọ̀kù eléyìí dànù torí pé kí ni o ó ní òfin ní ọ̀tọ́ yàtọ̀ sí tiẹ̀ a gbọ́dọ̀ sọ gbogbo eléyìí ṣe kọ́lọ̀ tó tán wa ṣe alùwàláhù lìlì mùsùlùmí wàlùbàráhù lìlì kàfìrì àáfàá ní ká gbòye ẹ jẹ́ ká tó bá wá rí bẹ́ẹ̀ táà bá ti wá rí wípé kèfèrí òun lè yàn á kòdìrà kúfúrù á dẹ̀ kòdìrà kàfìrí ìyàtọ̀ sí mùsùlùmí nù sí mùsùlùmí á nífẹ̀ẹ́ mùsùlùmí ṣùgbọ́n á kòdìrà ẹ̀fẹ̀ tó lè wáyé lọ́dọ̀ rẹ̀ ó yẹ kí yanjú tó ń bídíà ṣùgbọ́n ní sókí fẹ́ rí bídíà náà ẹ̀fẹ̀ ní bídíà bídíà pín sí méjì a ní bídíà mọ̀ká fírọ̀ a dẹ̀ ní mú fa síkọ̀ bíbí àmùkásírọ̀ ni bíbí àtọ̀yọ̀yàn kò ní islam èyí ó di kékeré irú àwọn bíbí àbáhùn ọlọ́mọdé ọ̀wáyé lọ́wọ́ èmi àti yín mufasíkọ̀ náà ọlọ́run làwà ń bẹ̀ ṣùgbọ́n àwọn àáfàá lọ wọ́n nínú ẹni tí ó là hundred percent ṣùgbọ́n kéde àti yín ó gbìyànjú kọ́mọ̀ jẹ́ pé mímí àjò àti mímí àjò bíbí à ṣùgbọ́n àyíbá wa mọ̀ tí bíbí àbá wa ṣẹlẹ̀ lọ́wọ́ mùsùlùmí àwọn àfáà ní bídíà ó lè ṣẹlẹ̀ lọ́wọ́ èèyàn wà lẹ́yìnsà mọ̀bùtẹ́dẹ̀ àrẹ wà lẹ́yìnsà mọ̀bùtẹ́dẹ̀ àrẹ ìtú wọ́n rò pé bídíà nìyẹn ó ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tó ń gé so bídíà torí bídíà kọ́ ló ń promote súnà ló ń gbé lórí ló ń promote ṣùgbọ́n tí wọ́n rò pé òun náà ṣe bídíà ó ló ń bídíà làáfà yẹn ẹ wá pé kí ló ṣe mọ́sálà táwọn àfáàfá láàrin ara wọn ni ara wọn àfáàfá ní èdè bídíà bí ṣékùn Islam ibùdó tèmi àbáyé wọlọ wọn ò dẹ́sùbà sí bídíà ṣùgbọ́n kéèyàn tó dẹ́sùbà kọ̀rọ̀ kọ́ àfáàsì kàmí wọn sàlàyé èyí nǹkan tó kọjá bídíà ṣírí kù ní kọ́ sọ pé tẹ̀sùbà ni ọ sọ tẹ̀sùbà kọ́ máa sínú omi kọ́ máa mú omi yẹn pé ìdẹ̀ni sọ ọlọ́run wà àbí kó gbé kọ́mọ lọ́rùn òdòdó ó kú èyí ó ti kú òdì bídíà ṣírí kù gan lè yàn ọwọ́ àjọ ẹnìkan kú òun súnà lápẹ̀rẹ̀ ká ló ń lo tẹ̀sùbà àfà ó sì yọkù olóṣù náà báwọn subhanallah ọba sọdọ ń bíbíà àbọ̀ wa ka bíbíà márùn àwọn àdìsẹ́ máa láàrún ọlọ́mọ ṣe díkìrù jàmọ́ ọmọ rántí ọlọ́run lápapọ̀ àwọn àfà àti fàlà ní ara wọn ó ní tàràwí rẹ̀ máa ń kọjá mọ́kànlá ẹ̀tí mẹ́tí tàràwí twenty <clears throat> àwọn tó torí ẹ̀sọ́ di bíbíà ń táwọn àfà ń fàlà ní ara wọn ni a gbọ́dọ̀ àfà ní àlè mùsùlùmí tó bá jẹ́ náà atún wá pè yẹn sí méjì ẹ̀tọ́ ẹ pé bíbí àjọ ló sọ̀kọ̀ sọ ẹ̀fọ́ àwọn àjọ fìmọ̀ àjọ ń gbá wẹ̀ àfà kí náà fi ń jẹun bíbí àjọ làwọn ń jẹ kí náà ń jẹ jẹ mọ́ ṣùgbọ́n má ṣe mẹ́tẹ̀ wọn ò ṣe ṣíríkù wọn àdẹ kó sínú bíbí àmọ̀ káfíọ̀rọ̀ wọn à ṣe kúfúrú. alẹ́ iná jọra wa kọjá pé àjọjọra ni ṣàhádà àjọ ń kírun ṣùgbọ́n bíbí àlàwọn sọ̀kọ̀ ọ̀tìjú irú ẹni náà wọn ò ní okórìíra rẹ̀ bàrá wò sí fún ṣùgbọ́n bídíà tó ń promote tó ń ṣe ọ́dà àwọn èèyàn mọ̀ pé bídíà ni tó ń ṣe ìfẹ́lẹ́rì kìí ṣe bídíà tó fìfẹ́ ẹ̀nù rẹ̀ dájọ́ ó kórìíra àdàdálẹ̀ tó rẹ́sẹ̀ ní bídíà náà tó bá ti jẹ́ mọ̀fà síkọ̀ fífù ní ẹ̀sẹ̀ ni lóbi jẹ́ ẹnu ìgbà àwọn òlera àfọ́ àsúnẹ̀ fẹ́ẹ́ nípa torí pé èèyàn wá ṣe bídíà mọ̀fà síkọ̀ yọ ẹ̀ṣẹ̀ ni tọ́ba wọ ọlọ́run yóò borí ìwọ ọlọ́run kò ní borí ìwọ kọ́ lọ́lọ́run ṣùgbọ́n nínú tọ́lọ̀ ń pa wá láṣẹ kò ní kó o ṣe bàráàwù fún alimuslim alimọ̀tẹ́díà bídíà tó ń mọ̀ fàṣẹkọ̀ lẹ́sẹ̀ pé àdádálẹ̀ tó ṣe kọ̀yọ́kù nínú kíni o Islam wọn ni kọ́ wá ti sáàtì ẹ̀ kọ́ wá yẹn lódì kó o kórìíra rẹ̀ kó o éèkì ẹ̀ kódà kọ́ ọmọ ìdáhùn sálámà rẹ̀ gan gbogbo eléyìí àṣùgbọ́ ẹ̀sìn ẹ wa bá wá jẹ́ kèfèrí òrìjìnà àáfàá ní kèfèrí gan tá a tún wá sọ yìí àti sọ nípìnlẹ̀ ẹni bá ń sàbẹ̀ ṣe pa kèfèrí ìtọ́jẹ́ bàbá wọn ìtọ́jẹ́ ọmọ ìyá wọn ìtọ́jẹ́ àbúrò wọn àáfàá lẹ́ ń bá wá jẹ́ kèfèrí o wọn ní ká má ṣe dáadáa sí o mo ti fẹ́ randolph kèfèrí wọn ní ká má ṣe kíni ọlọ́ọ̀ni láyé ní àkọ́mọ́ lọ́wọ́ ánilẹ̀bí iná a تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين سورة الممتحنة ناني آية 8 súrà ya súrà àlùwàlá wà lùbàrà wù bẹ́ẹ̀ ṣe ń wo àdìsíkà lọ sọ́ díẹ̀ ọlọ́run ní ẹ má ṣe mistake o ọlọ́run hàn án náà o kò kọ̀ fún o inṣàlá ọlọ́run ṣé o àwọn ìtọ́jọ́ wọ́n bá yín jà wọn àgbógun tìyìn nínú ẹ̀sìn wọn àléyìn kò léyìn ọlọ́run ní òsín tó burú ń bẹ́ o níbi kẹ́ ẹ ṣe dáadáa sí wọn ọlọ́run ní ẹ dáadáa o ẹ ṣe dáadáa sí wọn kódà wàtúkù sì tú ilé ẹ tún ṣe déédéé pẹ̀lú wọn torí iná lọ mọ̀kọ́sẹ̀tẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ àwọn ní déédéé àáfà tó bá wá rí bẹ́ẹ̀ tá a ní káfí ìyẹn ọ̀gbọ́dọ̀ wà á já tó kọjá ẹnu àlá ọlọ́run a lè ṣe dáadáa sí wọn dáadáa alákọ̀ọ́kọ́ àsọdákọ́tù ìfòkọ̀rọ̀ ìlú àáfàá láwọn tó bá jó lòsì náà kẹfẹ́ ni ẹ mọ̀ sí mi séèkì o ẹ kọ̀ kéta kó lòsì mùsùlùmí náà o ṣùgbọ́n wá rí kẹ́kẹ̀fẹ́ rí kan òsì rẹ̀ nípọn àáfàá ní òsì tó burú ká fún wọn ní ọrẹ àtinúwá o kódà àáfàá tó àyà kan wá tọ́lọ ní láìsà àlékà ùdáwà lákìm náà lọ́ àyájímọ́ yàṣà wà má tún fi kú mi ní kẹ́rí fàlà àǹfùsìkùn wà má tún fi kú ní ìlàbìtẹ̀ ọ̀rọ̀ àwájú ìlà wà má tún fi kú mi ní kẹ́rí wà fà ìlẹ́kùn wà ń tún làtò bìlámọ́ àáfà ló sábà bù nùzùl ọ̀sásìkò fẹ́ẹ́rẹ́ àyà gangan nígbà ọlọ́wọ́ bá ń sọ ń parí pé kíkẹ́fẹ̀rì ọmọ náà ọwọ́ èmi àti yín kọ́lọ́wọ́ o kódà kìí sọ wà nábì wa musa sálàm ọlọ́ọ̀ máa fẹ́ tọ́ bá wù mọ́nà ṣùgbọ́n tá a bá nínú dáadáa fún kèfèrí ọlọ́ni ẹgbà fálẹ̀ àǹfùsì fún ẹ̀mẹ́ fọ́ra yín ni so ẹ̀mẹ́ ní kèfèrí ló fámìlì àbí ládùúgbò tọ́jẹ́ pé òsì ń ta wọ́n onídìíkò fún ráìsì onídìíkò fún wọn ní nǹkan tí wọ́n jẹ kọ́mọ̀ kù sí ajé òdì òsì tó burú ń bẹ̀ wò tó o bá ń ṣe bẹ́ẹ̀ ọgbà ládá lọ́dọ̀ ọlọ́run ìyẹn gẹ́ tó lè jẹ́kẹ̀dẹ̀ wọn ọ̀rọ̀ kan gba kí ni o Islam ẹlẹ́kejì husnul jiwa àáfàá ní kèfèrí tọ́já ládùúgbò ajẹ́ ní hakul iwọ aladugbo iwọ ìwọ tó ọba ń bá kẹfẹ́ ní gbàdúgbò tọ́ba ẹjọ́ ń gbénu lé ọ́sàsọ òjòwà rọ̀ bá a kásọ rẹ̀ wọ́n mú ni bàbá ìyá àjọ ọ̀nà sọ èmi kórìíra yín àti fẹ́ǹsì mo yín kọjá ọmọ tí ń ni àwa aládùúgbò rẹ ọ̀sásọ òjò rọ rọ̀ òun wà níṣẹ́ kiri yóò ní ni bá a ká sọ rẹ àáfà má torí pé kèfèrí ni kọ́ ọmọ wa dantí ọmọ fa ẹ̀fọn sójú wíńdò rẹ má wà á ní òkè lálálá nílẹ̀ tó ta ti alẹ́ kó wọ́n mọ̀ lè sùn ọ̀nà ìfọ̀ láìsí Kùránì yìí sí ìwọ̀n bá yàrá rẹ̀ máa bá aládùúgbò ṣe dáadáa àdìsí pọ̀ lórí ọ̀rọ̀ aládùúgbò ọ̀rí ẹ̀ ń bá jẹ́ relatives ṣe ẹ̀kọ́ náà kan sọ eléyìí gangan nínú kùránì àwọn aládùúgbò tó bá jẹ́ pé kèsì wọn súnmọ́ yín nínú àwọn tó jẹ́ bí yín àbáwọn tó jìnà sí yín ṣùgbọ́n ètò bá tó wá jẹ́ pé fámìlì yín ni ìwọ méjì lẹ́jẹ́ ìwọ ẹbí àti ìwọ ọkọ ẹ̀ tọ́jọ́ súnmọ́ra kò sí ní tó burú wa tọ́jà wa àmọ́ àdìjà súnmọ́ òbí tó Abubakar rọ̀bí ìyá rẹ̀ nígbà ó ní pé ó ní kọ́dìmọ́t wàyíyà mùṣíríkà fi àjọṣẹ́ sallallahu alaihi wasallam ó ní ìyá mi wá bá mi nígbà ayé ànàbí àsálàm ẹlẹ́bọ̀ sí ni ó lóun wá bá ànàbí àsálàm pé ṣé kí n lọ bá màmá mi torí pé màmá mi ẹsẹ̀ dé báyìí ó sì fẹ́ rí mi àfà àsìlù ummi ṣé kí n ṣe dáadáa sí ṣé kí n dẹbí pọ̀ mọ́ ànàbí ní naam dàyà rẹ pọ̀ ṣe dáadáa sí òbí rẹ ọmọ kọ́lọ̀ ó yí màmá rẹ̀ fún jama ọlọ́run àwọn òbí wa ṣe wọ́n mùsùlùmí òdodo ah sẹ́rí mọ́ mọ́ kí òbí èèyàn jẹ́ kéfè ẹni tọ́lọ̀ bá ṣàdókò wà láì ọmọ ń le àwọn hajj wọ́n ní ìfà ẹ̀yọ kan náà ní ẹ̀bá wọn tọrọ wọn ó ní màmá mi àti sábò wọn yẹn torí pa àtijọ́ ó ní màmú òun ní ìsà sí àdúrà ẹ̀gbọ́n kan ní ẹ̀gbọ́n òtòrò á mọ̀ àrùn ọ̀ lágbà mi ó ní pàṣẹ màmá mi ó sáàdì mùsùlùmí ó ní màmá mi náà ní kírísẹ̀ ó ní wọ́n dẹ̀ dáa sí ẹgbẹ́ bá bẹ́ẹ̀ lọ́kọ́ ní mùsùlùmí ẹlẹ́ẹ̀kọ́ àkọ́kọ́ sí pé ó tóbi lẹ́yìn wọn tí wọ́n fi rántí kí ni ó àdúrà mi ọlọ́mọdé òbí ó sún mẹ́jọ wọn di kẹfẹ́ rí o àáfà ó ṣe dáadáa ànábì ní kó ṣe dáadáa sí ìyá rẹ̀ dẹ́sà ìdílé kèsè mùsùlùmí ìyá dátù márùkọ́lù kò fà ẹ bá jẹ́ aláàárẹ̀ wọn ọ lọ wò ọmọ ọ̀dọ̀ ànábì tó jẹ́ jù tóun náà jálá ànábì lọ bẹ̀ wò ànábì dẹ̀ wá àtìkún ó sì gbà flam ọba kú ní mùsùlùmí mọ́tò ní pé wọ́n ti ní ọba rẹ̀ àdúgbò yìí Ọlọ wò ó tún lè lọ báwọn wá kò ní ṣe lákùúfà o mo sọ lẹ́ẹ̀kẹ́ ẹ̀ ní sàdúrà pé ọlọ́run foríjì wọn o ọlọ́run ní foríjì kèfèrí o bákan náà ẹ̀yin wò ní ẹ̀yin wò ní bàjẹ́ o ara kọ́ mọ́ bàjẹ́ ni kẹ́yìn ọmọ di mùsùlùmí tani atuhum bil umuri duniyawiya alẹ́sì láti látàlá àti dì wàlà àkìdá àwọn tó jọba làmọ́ rí ilé ayé tó bá ṣẹlẹ̀ sí wọn ẹ congratulate wọn ọgbà phd congratulations phd ṣe pẹ̀lú àkìdá àfà ọkọlé ilé òtúra ọ̀rà mọ́tò kò ní jẹ́ kó sí yín o má sì ẹ̀sìn wa gbọ́ lẹ́yìn mi ní ìnífẹ̀ẹ́ kúfúrú ní ìsìnífẹ̀ẹ́ kẹfẹ́ ni ṣùgbọ́n orí ṣẹlẹ̀ sí mọ̀kẹ́ bá yọ ní tọmọ ènìyàn ṣùgbọ́n tó bá ti di ẹ̀sìn àfà láìláìlọ́lá <laughs> òun náà ti mọ̀ pé <clears throat> àfẹ́ èsì ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn ṣùgbọ́n àfà èèyàn dáadáa ni ibi ẹ̀sìn náà ni wọ́n ti <laughs> lọ́dọ̀ ẹ̀kan ti máa ń gbàgbó orí <laughs> ṣùgbọ́n bí lè má fẹ́ẹ̀sẹ̀ kò sí wàhálà àfà àwọn congratulate alìdá aláwọ̀ ká fún ẹlẹ́bùn àbí káwa náà gbẹ́bùn lọ́dọ̀ wọn bákan náà ká pè wọ́n sínú Islam ká sì máa ṣàdúà kọ́lọ́ òfin wọn mọ́nà àfà ní gbogbo eléyìí kò sí tó burú mbẹ ibi tá a ti dóònù kò sí àsìkò mọ́ adọ́lọ́ ń kó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ kó sí alọ́mọ àlìjẹ́nà kọ́mọ́ sí alọ́mọ ẹ̀ná jẹ́ ká lè gbàgbọ́yé àlùwàláwà àlùbárà lójú ọ̀nà tí ó yọ wọ̀ lọ́ọ̀ nínú subhanaka allahumma bihamdik ashhadu anla la ilaha illa ant astaghfiruka wa atubu salamu alaykum wa rahmatullahi wa barakatuh Thank you.